ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan fẹlẹ̀ káàkiri lẹ́wà látinú àwọn ìwé ìròyìn tó jáde fótó ni o. bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ìròyìn ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Ajaabale lórí Fresh FM. Ajaabale. ajá balẹ̀ ó ti tún dé gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ àwa náà ti dé gẹ́gẹ́ bí ìṣe wa. bẹ́ẹ̀ni o. bẹ́ẹ̀ bá ń lóore ọ̀fẹ́ láti wò wá lórí agbọ́nrin ti Facebook wa tàbí ti YouTube gbogbo rẹ gbogbo rẹ a wà ń bẹ̀ gidigba gidigba. àdúró tán. ẹ máa wò ó pé irú àwọn wo ni èmi máa ń yàn láàyò tá a jọ máa ń tukọ̀ ètò ajá balẹ̀ lójoojúmọ́ tó jẹ́ pé àwọn olú ayé sẹ́ǹkan luwe sẹ́ǹkan luwe ni. ibà. á sọ̀mù ìgbà wo ni wọn náà tún bẹ̀rẹ̀ <laughs> ṣé nǹkan mímu ìdókàlùkù mú yàtọ̀ síra wọn kò sí wàhálà sẹ́yìn ó tún wáyé kò tún nílé mú mi ni àbí. <laughs> ẹ̀yin ará alẹ́ tẹ̀ ń lórí ọ̀fẹ́ láti wò wá ẹ lọ wò bóyá omi ní mu lóòótọ́ <laughs> ẹ rí ń bẹ̀. òfin kan ti láàgbọ́dọ̀ mú mi èmi náà sọ pé mi ni ó kì í padà sí ọdẹ sàmọ́ndà torí nǹkan tó mọ yìí àníṣe mo fẹ́ mọ nǹkan kọ́ńtẹ́ǹtì tó wà nù ẹ̀ mo fẹ́ mọ̀. fresh fm ní content. <laughs> ajá balẹ̀ sí ní igo rẹ̀. kò sí wàhálà sórí ohun méjì kan ló kàn ń ṣe mí láàárọ̀ yìí bí mo ṣe jí ohun tí mo rí yà mí lẹ́nu. Hmm? wà á béèrè pé báwo ló ṣe jẹ́ lójú àlá àbí lójú ayé lójú ayé lẹ́yìn tó jí tán bẹ́ẹ̀ni ọ̀fọwọ́ bẹ́ẹ̀ni hmm, kí ṣẹlẹ̀. iṣẹ́ ni mo rí tí wọ́n ro àmàlà tó gbóná fẹ́lifẹ́li ìfúnlẹ̀ hmm, <laughs> láàárọ̀ kùtùkùtù jímọ̀. mo rí tí wọ́n ro àgbàlá tó gbóná fẹlifẹli eh. bẹ́ẹ̀ ni wọ́n wá ṣe múnútutù ẹlẹ́gùsí <sighs> amúnútutù ẹlẹ́gùsí wọ́n kò le lẹ́yìn ìgbà náà hmm. mo wá rí àwọn ẹja kan tí wọ́n ń pè ní èkì àbí kí ni wọ́n ń pè é wọ́n kó ẹja èkì yẹn wọ́n sè sínú ẹ̀ pẹ̀lú ẹlẹ́gùsí ẹ̀gúsí àti irú yẹn ti wá ṣùmọ́ eh, ọbẹ̀ ẹ̀fọ́ yìí ẹ̀fọ́ hmm. eh, eh, amúnútutù ọmọ pé amúnútutù ah, oríṣi méjì ni pupa wà funfun wà mhm. funfun ni eh, ó rí bàálù he ẹ jẹ́ nù wé. ti pilot ti pilot. irú ni wọ́n wá fi ẹ̀gúsí sí àti irú wọ́n wá kó ẹja èkì sí wọ́n wá tẹ́ támpìlì oúnjẹ yìí kalẹ̀ ní iwájú mi hmm. níwájú ròyìn ajá balẹ̀ hmm. ṣé kí n má tàn yín ẹ má saliféètì jìnnà ẹ kọjá lọ sọ́jà ẹ lọ mójútó gbogbo ẹ̀ bí ó ṣe jọra wọn hmm. ọ̀nlẹ̀. bẹ́ẹ̀ ṣé wàá mójútó ìròyìn ajá àbálẹ̀ rí ẹja fún yín mo mọ̀ pé bẹ́ẹ̀ bọ̀bọ̀ olóúnjẹ ti tún dé bẹ́ẹ̀ ni iṣẹ́ mi ni bẹ́ẹ̀ bá ti rójú mi ẹ ti mọ̀ pé èmi gangan ni professor of diet. ǹlẹ́ ọlọ́run ló kọ́ mi. ǹlẹ́ samuel gbèsàbí ló ń kí pé kẹ́ ẹ lówó kẹ́ ẹ bímọ kẹ́ ẹ ṣòwò kẹ́ ẹ jèrè. Vanguard ó ń bẹ níkàlẹ̀ pẹ̀lú the punch hmm. Nigerian Tribune àti the nation gbẹ̀yìn. wọ́n jọ wá ni. ó yá o. ẹ kú ojúmọ́ ojúmọ́ tó máa mú jẹpo ilẹ̀ tó máa mú jẹyọ̀ lónìí kátúndẹ̀ mádùnmádùn bàbá oyin mọ̀ ní ìní pé asalaamu aleykum wa rahmatulahi wa barakatu barika jimọ̀ o káàkiri gbogbo àgbáyé akí gbogbo mùsùlùmí mùsùlùmọ́ pa àtúnjọ láǹfààní àti rí jimọ̀ tìní ọjọ́ ńlá ni òòrè ńlá báyìí lọ́lọ́ ọba mi èdùmàrè ni ó lànà rẹ̀ kan gbogbo wa o fresh náà ń pè bí mhm. ìyá yẹn lágbé tí ń kì one zero five point nine gangan lójú òpó ẹ̀ ìyẹn nílé orin Yinka Ayefẹ́lẹ́ music house ilé orin ibi tí a rin kíkìrín kíkìrín kíkìrín kíkìrín kíkìrín kíkìrín kíkìrín kíkìrín ètò tó ti máa rin kínkín bẹ́ẹ̀ bọ́ sí orí afẹ́fẹ́ bọ́ sórí àtẹ́gùn tẹ́ ẹ mọ́ jẹ ìgbáládùn rẹ̀ challenge nìbàdàn nílé olúyọ̀lé ìlú tí gbé onílẹ̀ tí í ṣe bẹ́ẹ̀ tí gbé àjèjì mhm. ibẹ̀ náà la wà yóò lú ìlú fún ìpínlẹ̀ ti ọ̀yọ́ láti máa yọ sí ìyẹn létí lẹ́ni ọjọ́ ẹtì ẹtì yóò dé bá gbogbo àwọn nǹkan wọn ni tó ń jẹ́ ìdíwọ́ dínà oore ẹnìkọ̀ọ̀kan wa. Mm èní sì lọ́jọ́ ńlá òre ńlá ìní ọ̀wọ̀lé tọ̀ wá ọmọ yín ni ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ́ ẹ fẹ́fẹ́ rè tó pọ̀ tó náà fẹ́yìn fáyọ̀ rẹpẹtẹ oyè táyọ̀ ọ̀làdìmẹ́jì ọjọ́ kẹtàdínlógún òun lọ́jọ́ tèmi nínú oṣù kọkànlá ọdún twenty twenty three agúnrégé elédè mùsíládùá yóò mọ fún gbogbo wa ni o lọ́wọ́ lọ́mọ wa ń tèmi àwọn ìwé ìròyìn tó wà lọ́wọ́ wa àní àní ò sí ògèrè orí ẹ̀ sàmú kákọ́kọ́ sàkámu sí atẹ́gùn. the punch ó gbé ìròyìn kan wípé ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ lọ ṣe sùúrù jọgọdì tòun ti wàhálà tí ìṣàkóso tó lọ àtàwọn míì tí wọ́n ti pàjùbà ẹ̀ sílẹ̀ fún orílẹ̀-èdè wa nàìjíríà a kọ́kọ́ gbogbo rọ̀tìrọ̀tì ń kù ńlẹ̀ kó tó di pé a tu ṣíṣe ìjọba lọ́nà tó gbà yẹ wàhálà wà ńlẹ̀ gan o ká tó débẹ̀ gbogbo ẹ̀ náà sì rèé kì í ṣe pé yóò lọ bí idán láì ṣe ọlọ́wọ́ dán ti bí hmm. sùúrù láìpẹ́ láì jìnnà ohun gbogbo wa padà mú yes ribadu ló sọ̀rọ̀ àmọ́ Tinubu wa sọ ọdún mọ́ ẹ pé sẹ́rí ètò ọrọ̀ ajé tó polúkúmoṣù yìí àwọn ìṣàkóso tó lọ ni wọ́n ti kó gbogbo wàhálà yẹn sílẹ̀ àìlétò ààbò tó gúnmọ́ yìí àwọn ìṣàkóso tó lọ ló ti dá wàhálà alẹ̀ ṣùgbọ́n lásìkò yìí ẹ rí ipa tí ń ṣe àtúnṣe wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ díẹ̀ díẹ̀ tádìẹ díẹ̀ mm. yọ padà mú yẹ̀sì láìpẹ́. bó ṣe jẹ́ gẹ́lẹ́ nìyẹn eléyìí tí wọ́n fẹ̀ kẹ́kẹ́ fẹ̀ kẹ́kẹ́ sójúde ìwé ìròyìn the punch ní sàámù fi bẹ̀rẹ̀ òun uh-huh. ẹ̀jẹ̀ mi náà mú eléyìí tí wọ́n dìdì fẹ̀ fẹ̀rẹ̀gẹ́dẹ́ fẹ̀rẹ̀gẹ́dẹ́ fẹ̀ sójúde ìwé ìròyìn Nigerian Tribune láàárọ̀ tòní wọ́n ní lórí ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ìbò àwọn gómìnà ẹ̀rù ọmọ jẹ̀jẹ̀ báyìí ìyẹn ló ti bẹ̀rẹ̀ sí ní gbilẹ̀ ní ìpínlẹ̀ Kano tòun Plateau o wọ́n ní kò sì sídìí abá méjì bí kì í ṣe bí ilé ẹjọ́ ṣe pa àṣẹ pé ní báyìí ní ìpínlẹ̀ Samfara kí wọ́n la rèé tún ìbò dì ìbò gómìnà ìjọba àbílẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n pé kinní ọ̀hún ṣe bẹ́ẹ̀ ìní ọjà pé wọ́n fi orí kò ní tuntun ṣe ojú ìwé kẹjọ ìwé ìròyìn Nigerian Tribune ibẹ̀ ni wọ́n já sí. Si àápégbọ́n ni ẹnìkan èpè gọ̀ hmm. ẹ wá ẹjẹ́ àjókòó yí tábìlì po ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà sáṣọ ọlọ́run pa àkánì hmm. ó yẹ kó tó àpérò fún gbogbo ọmọ eré wo ilé asòfin àgbà ilẹ̀ nàìjíríà ti ké sí àwọn lọ́gàálọ́gàá lágbárin ọ̀rọ̀ ètò ààbò ńlẹ̀ wa nàìjíríà pé ẹ wá o àsìkò ti tó tààjọ bára wa sọ èyí tí í ṣe òkúrò ọ̀rọ̀ a gbọ́dọ̀ jẹ́ punch ibẹ̀ gangan ni wọ́n tẹ́ pẹpẹ ìròyìn eléyìí sí Guinea Bissau wọ́n ṣe àádọ́ta ọdún léyìí tí orílẹ̀-èdè náà ti ń bá rìn àjò wọn bọ̀ hmm. Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà wà bẹ́ẹ̀ ó ní ṣẹ́rí gbogbo ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ tẹ́ ẹ bá wẹ̀yìn bẹ́ẹ̀ bá rí ẹnikẹ́ni Nàìjíríà lẹ́rìí ń bẹ̀ gidigba hmm. lórí ètò òṣèlú ìjọba àwarawa yìí láti fẹsẹ̀ múlẹ̀ àwà fún yín ní gbogbo ọjọ́. ẹ wo ìròyìn kan rèé láti ìpínlẹ̀ Ondo lélẹ́yìí tó ń sọ wípé àwọn ìgbìmọ̀ alákòóso bẹ̀ wọ́n ní mímí kan ò ní mì ọ́ bó o ti ṣe wà ìyá akérèdọ́lù à ń bẹ lẹ́yìn rẹ̀ ọ yàtọ̀ sí ti ike mọ̀lú ẹ̀ wá rí ìròyìn eléyìí òun náà mọ̀ ń sọ ọ̀rọ̀ jáde mọ̀ ní o lẹ́ka tó ní ń ṣe pẹ̀lú ti ẹ̀ka ìdájọ́ ni wọ́n ní gbogbo ti ìlà oòrùn gúúsù tó fi mọ́ àárín gbùngbùn ti àríwá iná ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ ti ní adájọ́ ilé ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀kọ̀ọ̀kan wọ́n ní ní báyìí àní àní ò sí o àwọn àtúntò túnrò mọ́kànlélógún kan iná ló tún ti mú àgbéga bá àwọn adájọ́ kan à ń bọ̀ ń bẹ̀ lódìdí là á fi ń bọ̀ ojú ìwé kẹwàá ìwé ìròyìn Nigerian Tribune ibẹ̀ ni wọ́n gbé ìyẹn sí ṣẹwárí ah, ẹgbẹ́ rẹ̀ mo ti ẹ̀rí ròyìn kan ni oh. mínísítà fún ètò ìṣúná ni wọ́n bẹ̀rẹ̀ sí ni máa gbé ọ̀rọ̀ eléyìí sí etí gbogbo ọmọ Nàìjíríà wọ́n ní ìdí abáre o tí àwa ò fi fi ara mọ́ ẹ kọjá wípé a lọ mọ yáwó mọ gbọ́ bùkátà àbẹ́ ètò ìṣúná tí n tó ní ń ṣe pẹ̀lú ẹ̀ka ìṣúná nínú àbá ètò ìṣúná tọdún 2024 kí nìdí abọ́ ọ̀hún à ń bọ̀ ń bẹ̀ o ojú ìwé karùn-ún ìwé ìròyìn Nigerian Tribune. ok nípínlẹ̀ Ọ̀ṣun ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní ẹni tí í ṣe adájọ́ àgbà kan níbẹ̀ wọ́n ti káfàró lórí ọ̀rọ̀ rẹ̀ yìí pé wá gbogbo iṣẹ́ rẹ̀ àwọ̀gìlè kó o káfàró gba ilé lọ lẹ́sẹ̀kẹsẹ̀ bí wọ́n ṣe lé adájọ́ ọ̀hún padà lọ sí ilé lẹ́rọ̀ ńlá délékè yan ẹlòmíì pé ẹ wo orí àga àpèrè yìí kò gbọ́dọ̀ ṣòfò a gbọ́dọ̀ tètè wá ẹlòmíì tí ó dibẹ̀ mú ni ìwé ìròyìn Vanguard ó gbé àwọn àkòrí kan náà tó ní àwọn jàǹkóríkò ẹ̀dá èèyàn kan rèé olú ayé gbéwógbéwó tí wọ́n ti gbé orílẹ̀-èdè wa nàìjíríà Mugun gbé owó orílẹ̀-èdè nàìjíríà fò gánà bílíọ̀nù márùndínláàádọ́ta forty five billion naira ńlá rí gbà bá a ṣe sì ṣe rí gbà àwa ń tọpinpin pé àwọn wo gan ni karambà ní ẹ̀dá èèyàn tó ń gbé owó ìfogánná débì a rí i pé àwọn tó ń ṣàtìlẹ́yìn fáwọn agbésùmọ̀mí ni owó tí ń bẹ ọ lákàtà àjọba orílẹ̀-èdè nàìjíríà wọ́n wá kọ ìwé sí àwa ọkùnrin mm-hmm. àwa ọkùnrin mm. àwa ọkùnrin. léè tí mo jẹ́ wa àwọ̀ ọkùnrin hmm. wọn ni tó àbọ̀ ọlọ́run kó máa dájú lórí wa o bá a bá ń sùn náà ká máa sùn ká máa dì kan ká máa là kan. lójú wa lójú wa wọn ni láàrin ọdún kan orílẹ̀-èdè wa nàìjíríà àwọn ìyàwó tí wọ́n ti ba ti àwọn ọkọ wọn mọ́gi wọ́n ti ba yé àwọn ọkùnrin tó ń lọ bíi òjìlélọ́ọ̀ọ́dúnrún three hundred and forty ọkọ̀s ẹni àwọn ìyàwó wọn ni wọ́n ti ṣe yánmayànma ẹ̀yin obìnrin ẹ̀yin obìnrin ẹ̀yin obìnrin má dọ́wọ́ yín ìfẹ́ ni ẹjẹ́ àjọ fi lo. Mm, ìfẹ́ yìí náà ni. ẹ̀yin ọkùnrin náà ìfẹ́ yìí náà ni ẹjẹ́ àjọ fi lo. ìfẹ́ yìí náà ni. ẹ̀yin ọkọ ẹ má lu àwọn aya yín mọ́ mm. ẹ̀yin aya ẹ má lu àwọn ọkọ yín mọ́ ẹ jẹ́ kájọ wà ní ìrẹ́pọ̀. ìrẹ́pọ̀ yẹn gangan ló bá dé ọ̀fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ tí wọ́n fẹ́ sí inú ìwé ìròyìn The Nation lójúde ẹ̀ láàárọ̀ yìí àkòrí kan ni o eléyìí tí rìbádù tó fi bẹ̀rẹ̀ sí ni máa ṣe ní dáadùbúlẹ̀ fún àwọn nǹkan tó fẹ́ kó yé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní ǹjẹ́ ẹ̀yin ajẹ́mọ̀ wípé ìjọba tí ń bẹ lóde yìí òun náà ló ti ń ṣe àṣeyọrí lórí ìgbóguntì eléyìí tí wọ́n ń gbógun ti mímọ́ jí epo jíjí epo rọ̀bì ní nàìjíríà ó ní àti eléyìí tó jẹ mọ́ aláǹsọ wípé à ń bára ẹni pò lórí ààlà wípé àlàwárí àlàwákọ́ yìí ó níjọba wọ́n ti ń ṣe àṣeyọrí lẹ́kaùn bí ọ̀rọ̀ yẹ bó ti ṣe wà lé ojúde nìyẹn nínú ìwé ìròyìn The Nation láàárọ̀ tòní à ń bọ̀ wá fún yín lódìdí ògèrè orí ẹ̀ ń là ń ré síta yìí o kódà wọ́n níye epo tí wọ́n ń pèsè báyìí wọ́n tún ti gbẹ́nu òkè dáadáa sí ju tàtẹ̀yìnwá lọ hmm. bákan náà. one point seven million per barrel. one point seven billion per barrel per day ni wọ́n tún ń pèsè báyìí Ah eléyìí ilé ìgbìmọ̀ asòfin àgbàre mm, mm. wọ́n ti á ké sí gbogbo àwọn tí wọ́n jẹ́ lọ́gàálọ́gàá lẹ́ka ti ètò ti ààbò pé ẹ súnmọ́ yàyín o ẹ jẹ́ kí àjọ ní gbólóhùn lórí ìkíni à ń bọ̀ ńbẹ̀. kí ló fa sábàbí ọ̀rọ̀ tí ìwà àwọn adigunjalè ó dínkù láwùjọ ṣùgbọ́n ìwà àwọn ajínigbé ó ń légbá kan jọ̀rín lọ àwọn ògbìmọ̀ olóòtú ìròyìn lágbọ́nrin ti confab ni wọ́n sọ̀rọ̀ bá a bá tójú ọjà dé lẹ́gbẹ̀ẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wọ̀nyí. sori ká tó lọ sí ojú ọjà mò ń wo fọ́tò gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lójúde ìwé ìròyìn Nigerian Tribune mhm. wọ́n wá gbé àkòrí kan sí ìsàlẹ̀ wọ́n ní Sultan ṣe bẹ́ẹ̀ ó ṣe sàmọ́nsángúdù fún Mákindé lórí ọ̀rọ̀ mọ́sáàsì àdọ́gba eléyìí tó kọ́ à ń bọ̀ ń bẹ̀ ojú ìwé kẹtàlá ìwé ìròyìn Nigerian Tribune ìròyìn yẹn wà láàárọ̀ yìí ẹ lè ṣó lójú ọjà ká fresh ìrètò fresh ká tún jọ ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. bàbá dami mọ́gò olè sàmúlò aláǹbọ̀ wá síbàdàn ìwọ ló kàn láti sọ tẹsítímọ́nì. gbogbo ìlú ìbàdàn lápapọ̀ ló máa sọ̀rọ̀ ẹ̀rí bí wòlíì máa jẹ́mu pírọ́fẹ́sì sàmúlò alọ́ adámímọ́gò CAC Grace of Mercy Diamond. Bàtí dẹ́ sẹ̀wọ̀rù Ìbàdàn pẹ̀lú ìfàmì òróró yẹn agbára o. Lọ́jọ́ Saturday eighteen àti Sunday nineteenth November. Ìpàdé májẹ̀mú yẹn náà ní òwúrọ̀ àná àti ìfàmì òróró yàn. Money of Mercy with anointing service. Àkórí ẹ̀ divine ẹ̀ ìrànlọ́wọ́ látòkè. Lọ́dún ti ń parí lọ. Inú ìpàdé ọjọ́ méjì nílùú Ìbàdàn. Bèjẹ́ Èṣù ti fẹ́ péré òpin ọdún fún gbogbo olùgbé Ìbàdàn. Ìrẹ́ rẹ̀ ò ní dàpínlẹ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ sí ọlọ́run àlàyé àtàwọn olórin ẹ̀mí bíi Kẹ́mi Róbò. Tẹ̀mí tọ́pẹ́ ọmọ alágbàwí. Wọ́n á máa k akọrin ẹ̀mí wòlíì sàmúlò alọ́ adámímúgo wọn a máa da òróró ìgbẹ́dídé àti ìtúralé gbogbo èèyàn lórí lọ́jọ́ sátọ́dẹ̀ eighteenth november aago méjì òwúrọ̀ seven a.m. lọ́jọ́ sunday aago mẹ́fà ìdájí six a.m. làwọn pàdé dayland event center opposite gbaremu market barak bus stop sango ẹlẹ́yẹlé ròdùn bàdàn làwọn ti pàdé o bẹ́ẹ̀ láyé wọ́n náà wọ́n kánsẹ́lì máa wà láti rí wòlíì orúkọ mi ni àṣàkẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ilé mo ti sin oríṣiríṣi adìẹ rí ní nǹkan bí ọdún méjì sẹ́yìn nígbà tí tóyìn ọ̀rẹ́ mi rí bí mo ṣe ṣe wàhálà lórí àwọn adìẹ yìí ó wàá sọ fún mi nípa adìẹ nọ́ìlà mo fi tó baálé mi létí bí a ṣe bẹ̀rẹ̀ sí ní sin adìẹ nọ́ìlà nìyẹn èmi ni ti ní tòótọ́ láìpẹ́ ọjọ́ ìyàtọ̀ hàn àǹfààní jabua ló wà nínú sísin adìẹ yìí sísin adìẹ nọ́ìlà fi mí lọ́kàn balẹ̀ àwọn adìẹ mi ò kí ń kú bíi ti tẹ́lẹ̀ adìẹ nọ́ìlà ò kí ń déédéé ṣe àìsàn bí àwọn adìẹ yòókù adìẹ nọ́ìlà rọrùn láti sìn torí pé àyíká ilé ni wọ́n wà wọ́n sì lè jẹ oúnjẹ àjẹkù ì ìdílé ṣé ti èrè tabua tí mò ń jẹ ni ká sọ ni àbí ẹyin tí mò ń rí tà lóòrèkóòrè ni ká wí kódà mo ràn baálé mi lọ́wọ́ pẹ̀lú ríra àwọn nǹkan díẹ̀díẹ̀ tí ẹbí wa nílò yàtọ̀ sí owó tí mò ń rí lórí sísin nọ́ìlà mo tún jèrè ìlera tó péye èmi àti àwọn ẹbí mi jẹ ẹyin àti adìẹ lóòrèkóòrè láì pa òwò mi lára. dàbí àṣàkẹ́ ra nọ́ìlà ta nọ́ìlà jẹ adìẹ àti ẹyin nọ́ìlà. láti rí ojúlówó adìẹ nọ́ìlà rà á láti ilé iṣẹ́ amo farm cibra archery fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé zero seven zero zero six zero zero zero six zero zero. Oh yeah! All White Gospel Ministry presents All White Concert Season six. Mo ṣe máa ń wáyé lọ́dọọdún nìyẹn. Ẹ̀kẹfà irú ẹ̀rí tọ̀tẹ̀ yìí with the theme All Power Matthew twenty eight verse eighteen Friday seventeenth November ọdún twenty twenty three yìí gangan ni o. Venue Kakanfo All. Joyce B Mobile Ring Road Ìbàdàn. Time is eight pm. Àwọn ẹni àmì rọ́rọ́ tí Ọlọ́run máa lò ni Prophet Labade Moses Special Apostle M.O. Adesina Venerable Superior Evangelist Olúṣèyí Káyọ̀dé Prophet Dr. Timothy Oyekunle Pastor A.T. Williams Evans Reverend Dr. Edward K. Alabi Bishop T.V. Adelakun Songs Ministration by Evangelist Dr. Bola Are Leko Remileko Amos Kemi Riobo Mr. Gbera Moses Amoni Israel Classic Titi Euba Fèrè Jésù Ẹ̀ríwándé Tófìmọ́ All White Choir Pastor Oyebola Oyediran is the convener. Dress code is all white. The power of God will manifest in our lives as we come in Jesus' name. Be there ó yá o wàá ti máa gbọ́ nípa ìpàtẹ naija brand chic trade fair ìbàdàn buy sell and network live at jogo center liberty road ìbàdàn from eighteenth to nineteenth november twenty twenty three tó o bá fẹ́ raṣọ ọmọdé bàtà àti báàgì tó jẹ́ ojúlówó tó fi dórí àwọ̀tẹ́lẹ̀ àwọn ọmọdé ìyẹn kiddies underwear àti gbogbo èlò ọmọdé lórí ìrànràn ẹ má yà sọ́tún ẹ má yà sósì ọ̀dọ̀ fnf kiddies store ní kẹ́ ẹ gbà lọ níbi ìpàtẹ ọjà naija brand chic trade fair tí ó máa wáyé lọ́jọ́ kejìdínlógún sí ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá ọdún tá a wà yìí ìyẹn eighteenth to nineteenth november twenty twenty three ní jọgọ center liberty road ìbàdàn lẹ́ǹdínwó lẹ́ọ̀rajà tó jẹ́ ojúlówó lọ́dọ̀ tiwa ní fnf kiddie store fnf kiddie store àtúntí kó wọlé bìbà ìyẹn aṣọ ọmọdé báàgì bàtà lóríṣiríṣi sáìzì àti àwọ̀ tẹ́ ẹ bá fẹ́ ẹ̀bùn tó jọjú sí ń bẹ fáwọn tó bá rajà lọ́dọ̀ tiwa fẹ́kùnrẹ́rẹ́ àlàyé tàbí láti ọ̀dà ohun tẹ́ fẹ́ ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí zero eight one five five zero four eight two three four tàbí zero eight zero three three nine five. Five one three two 1328 FNF Kiddie Store, bringing out the excitement and beauty in your, your kids. kára ó lè pé bá ara ríro kò sí mọ́ àwọn ká ti sá lọ àrùnmọ́lẹ́gùn ẹ̀yìn dídùn làkúrẹ́ ìgbé wọ́n ti lọ wá bí wọ́n sí kára o lè pé bàmù rẹ̀ àtọ́ra dáadáa. kòkòkò lára ọ̀tá le. gbéra ńlẹ̀ kò dìde. kára o lè pè ń ban. wọ̀ àtọ́ra pẹ̀sẹ̀ àtọ́ra dáadáa. kẹ́gun tó kẹ́gun náà. kára o ya gágá. ara ń ronú tẹ́lẹ̀ kò ronú mọ́. tẹ̀bá ti fi kára o lè pè ń ban ra. lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń ṣiṣẹ́ wọnú igun. tó sì ń ṣe àtúntò rẹ̀. òṣùbù yẹ̀kẹ́ fa párọ̀ tàbí fi ẹsẹ̀ dá. fi kára o lè pè ń ban káì ara rẹ̀ ó lè padà yakinlala action action ó jẹ́ àwọ́ká àròmọléegun làkúègbé ara ríro tàbí ẹ̀yìn dídùn kára ó lè pain ban lọ́kọ̀ gbogbo wọn agbára pọ̀ kára ó lè pain ban tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká po oògùn òyìnbó ló ṣe é kára ó lè pain ban ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ pín ìrèpàtú òpèrè ta pàtà pọ́npọ́n kára ó lè pain ban ó kì í síbẹ̀. kára ó lè pain ban mo rí àtúrà dáadáa Covenant Press Night 2023 is here again. It's a supernatural night of praise and miracles with evangelist Rebecca Folabi Eruretoba. Ọlọ́run wí bẹ́ẹ̀ ṣe be tí kì dalẹ̀ májẹ̀mú la ma péjọpọ̀ kọrí yìí sí ní àṣálẹ̀ májẹ̀mú tọdún yìí lọ́jọ́ kẹtàdínlógún oṣù kọkànlá seventeenth November twenty twenty three. Theme for thou art my praise minister Reverend Femi Bikunle Pastor Joseph Olajimi Evangelist Tope Olu. olùtòkun evangelist sade taiwo evangelist modupe olùbẹ̀kọ ìyanu olúwa praise and the host evangelist rebecca afolabi eruretoba god servant reverend beloved daisy will be hosting us at assemblies of god church mokola behind oando filling station army barracks road ibadan. nítorí ìwọ ni ìyìn mi aago mẹ́sàn-án àṣálẹ́ la ó pàdé ẹ lè darapọ̀ mọ́ wa lórí gbogbo social media platform ti rebecca eruretoba àti evangelist rebecca tàbí kẹ́ ẹ máa pè zero eight zero three three six three. Covenant Press Night 2023. Don't miss it. kí ló yẹ ká máa fún ọlọ́run olú ìjọ mímọ́. ọpẹ́ náà ni celestial church of christ ìràpadà parish ìbàdàn north area headquarters adjacent to our second gate orogun ìbàdàn is celebrating fifty first adult harvest and thanksgiving service thank harvest of comfort. gbogbo ènìyàn la pè sí àjọ̀dún ìkórè sẹ̀lẹ̀ ìràpadà ìbàdàn. níbi tí àwọn áńgẹ́lì ti máa sọ̀kẹ́rẹ̀ láti ọjọ́ sunday twelve of november títí di ọjọ́ ìkórè gẹ́gẹ́ nineteenth of november ni ó. tuesday on the fourteen wednesday on the fifteen àti thursday sixteen ni revival yóò máa wáyé láago márùn-ún ìrọ̀lẹ́. níbi tí ọlọ́run yóò ti máa lo venerable superior evangelist emmanuel adéwálé venerable superior evangelist akeke lanko àti venerable superior evangelist ayọ̀délé jp. tó bá ti di friday láago mẹ́wàá aṣálẹ́ ni musical concert tí a pè ní night of comfort. níbi tí àwọn olórin ẹ̀mí àti àwọn akọrin ìjọ ńláńlá yóò ti máa fi orin pe ọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀. saturday ni ministers conference ò gbọ́dọ̀ gbẹ́yìn bẹ́ẹ̀ o. sunday gẹ́gẹ́ ni ọjọ́ ìsinmi ìdúpẹ́ ìkórè remain the same again. Nàìjíríà P sixty three ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé the big thing is finally here. Yeah gbogbo ọmọ nàìjíríà ká máa bára wa yọ̀ gbogbo àwa tìpínlẹ̀ ọ̀yọ́ ká máa kíra wa kú oríire the big thing ti lè ṣe wa tí pọ́ǹpì concept ṣèlérí ẹ̀ a fi ń sọrí àjọ̀dún òmìnira sixty third independence anniversary orílẹ̀-èdè nàìjíríà ó ti bẹ̀rẹ̀ ó ń lọ lọ́wọ́ ó di di sixty three days ní o ẹ̀yẹ́ ra lẹ̀ báyìí léyìíkéyìí sáìtì wa kẹ́gbẹ̀bùn six hundred and thirty blocks ó jì gbèjìgbèjìgbèjìgbè ọ̀pọ̀lọpọ̀ blocks tó bá ilé ńlá tẹ fẹ́ kọ́ débi tó lápẹ̀rẹ̀ tí concept ló tó ṣerú ẹ̀. ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì wa tí pọ́ńpì concept tó wà ní. nọmba twelve àrẹ tẹ̀lú street àrẹ avenue new Bodija Ìbàdàn telephone zero nine one five two two two two two zero five. a ti kórè dé a kórè dé a ti múre wá a múre wá ṣe má ṣe nìyẹn tí pọ́ńpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ńpì concept developer that cares. Rema Chapel Night of Retreat and Worship, a retreat for ministers, leaders, choristers, instrumentalists, singers, and gospel musicians with the theme Hallowed be thy name. Matthew chapter 6, verse 9. Scheduled to hold on Friday, 17th November 2023 by 9 p.m. at Rema Chapel, Oluyole, Plot 6, Block F, Alafin Avenue, Oluyole Estate, Ibadan. Ministering Pastor Tunde Mapinuri, DPC Rema Chapel, Reverend George Adebwe, Apostolic Oversight, and Pastor Pastor Odogion. For your live streaming and online notification, please follow us at Rema Chapel Oluyole on YouTube, Facebook, and Instagram. Rema Chapel Night of Retreat and Worship will be happening live on Friday, 17th November 2023 by 9 p.m. at Rema Chapel Oluyole, Plot 6, Block F, Alafin Avenue, Oluyole Estate, Ibadan. Rema Chapel Night of Retreat and Worship, raising gospel music champions for his glory. ti rọ́kùnkù kẹ̀kẹ́ mi gbóró títìtì. pọpọ sisi gbàgbà gbogbo yàtá yóò tó oṣù kejìlá ọdún. tí gbogbo ìlú máa ń tàn yín yín yín torí ìpọ́dún kérésìmesì ń bọ̀ dẹ̀dẹ̀. àwọn ìwé a máa fò fayọ̀. torí pé wọ́n ti mọ̀ pé àwọn a máa dárayá pẹ̀lú nǹkan ìṣeré lọ́lọ́kan ọjọ́ kan lójoojúmọ́. ní gbàgede ilé orí music house fresh fm challenge ìbàdàn. tọ́dún ìtura yàtọ̀ pínpín kéke pélékeléke kélékeka. torí pé rédíò stations mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló papọ̀ sójú kan. fresh fm one oh five point nine tiwantiwa rédíò àti ti Blast FM nineteen point three ló ń ṣàgbékalẹ̀ bàbá kérésì tọdún yìí o. ní gbàgede ilé orin music expression fm challenge ìbàdàn three thousand naira ẹgbẹ̀rún mẹ́ta lọ́mọ kọ̀ọ̀kan máa sin láti wo bàbá kérésì lọ́dún ìdúgbẹ̀mú ẹgbẹ́tẹ́. ó ń tẹ̀ sí máa mọ̀ púpọ̀ tó wẹ̀ lọ́lẹ́lẹ́ yìí. ọjọ́ kọ̀ọ̀kan lọ́mọ kọ̀ọ̀kan máa jẹ́ ẹ̀bùn rabandẹ̀ rabandẹ̀. bíi pọ́ọ̀tì ilẹ̀ Refrigerator. plasma tv ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ kúkà àpò ìrẹsì òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìfàfàlàlà fàlàlà. sẹ́ẹ̀rì kó jura wọn lọ. àwọn ọmọdé máa bá dọ́ta yìí ká yé fẹ́lẹ́ yà fọ́tò. gbọ́dọ̀ àwọn òṣèré orí ìtàgé. olórin sẹ̀wọ̀sẹ̀wọ̀. àtàwọn adẹ́rìn bẹ́ẹ̀ kẹ́ ni stand up comedians. gbogbo àwa òbí àtàlágbàtọ́. ilé ìwé lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ níjọ níjọ. ẹ̀ka ètò ìṣèjọba nípínlẹ̀ ọ̀yọ́ àwọn ọmọ wọ̀nyí dùn ká so níbẹ̀ wọ̀. kí wọ́n wọ bàbá kérésì ní fresh fm kí wọ́n sọrí rẹ̀. bí wọ́n bá ti ń jẹ̀mú la bá kéde rẹ̀ lórí ìkànnì rédíò wa mẹ́tẹ̀ẹ̀ta. bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù kejìlá dísẹ́mbà one títí wọjọ́ kẹrìndínlógún oṣù kejìlá dísẹ́mbà twenty four ọdún yóò túbọ̀ jẹ́ ká ṣọ̀pọ̀ ẹ̀ o ṣàánú mi. hallelujah christ united ministries international city changers global pẹ̀lú àjọṣepọ̀ body of christ nìbàdàn wọ́n ń pe gbogbo ọmọ ọlọ́run síbi ìsọjí ọlọ́jọ́ márùn-ún tákòrí rẹ̀ jẹ́ orí ọ̀fẹ́ ìsọjí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ wednesday twenty nine november títí di saturday second december twenty twenty three láago márùn-ún rọ̀lẹ́ lójoojúmọ́ ní pápá ìṣeré liberty stadium tó wà lókè àdó ìbàdàn a máa ṣàyẹ̀wò ìlera fáwọn èèyàn lọ́jọ́ tuesday twenty eight látàgọ́ mẹ́jọ òwúrọ̀ sáàgọ́ mẹ́fà ìrọ̀lẹ́ nígbà tí ìrọ̀nilágbára máa bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án òwúrọ̀ sáago kan sọ́jọ́ thursday títí di saturday second december twenty twenty three ní pẹ́pẹ́ ìṣeré liberty stadium òkè àdó ìbàdàn ministers conference máa wáyé ní malete baptist church challenge ìbàdàn látọjọ́ wednesday twenty nine títí di friday fourth december láago mẹ́sàn-án òwúrọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tí jésù máa lò apostle matthew olúwàjọba apostle cornel akínyẹ̀mẹ́jọ reverend samson ajẹ́tùmọ̀bí right reverend dr w aládékùgbé most reverend olúmúyíwá o ọ̀dẹ́jàyí bishop dr francis wálé òk lókè ẹ wá gba orí ọ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀ jamiat shamsul arifin obilayi fi tẹ̀lé kati tijaniya al-ahmadiyya ìlọrin nàìjíríà ń pe gbogbo àlùmọ̀ mùsùlùmí síbi àjọ̀dún mọ́lúdì nàbí yìí bàbá fún àgbà twenty twenty three fún ọjọ́ mẹ́ta gbáko ọjọ́ àkọ́kọ́ thursday sixteen november twenty twenty three zikiri night ọjọ́ kejì friday seventeen november àkàsí irun jimá láago kan ọ̀sán ayélujára láago márùn-ún rọ̀lẹ́ nọ́fìlà láfi káàdì ẹ̀ ńlẹ̀ láago mẹ́wàá alẹ́ tó bá wá di ọjọ́ kẹta sátidé àgbà wíwé náà ní àwọn òlọ́fà àti mùkàdímínà tuntun láago mẹ́wàá àárọ̀ mọ́dúnrún nàbí yìí lálẹ́ mọ́jú kẹrẹlẹ oníwàsíwa ni sheikh umar farouk sọ́ìbùl bayan wa tibuyan madinatu istijaba sheikh ahmed falonsho street off specialist hospital road alágbàdo ìlọrin làwọn ètò yóò ti wáyé olùkéde bọ́dí láti sheikh al khalifa madassir yusuf bami ìbàdàn. ìjọ mímọ́ ṣẹlá parish ibẹ̀ làwa wà hallelujah ẹ jẹ́ àjọ dàgbà nínú orí ọ̀fẹ́ nínú àjọ̀dún ìkórè ọdún kẹrin ccc goshenland cathedral kọ́lápọ̀ ìṣọ̀lá GRA àkóbọ̀ ìbàdàn sunday november twelve ni opening service pẹ̀lú prophet eo adewale symposium on monday thirteenth november by five pm with pastor amos olúwaladélé tuesday november fourteen sí thursday november sixteen ni revival láago márùn ìrọ̀lẹ́ lójoojúmọ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹni ìfàmì òróró yàn praise evening ni friday november seventeen láago mẹ́rin sí mẹ́sàn-án àṣálẹ́ pẹ̀lú àwọn olórin ẹ̀mí pr ìṣòwò adé adékọ́lá láàrin matthew abisam saturday november eighteen ní emmanuel akípàdé football cup final láago mẹ́ta ọ̀sán sunday november nineteen ní thanksgiving service láago mẹ́wàá òwúrọ̀ assistant venerable spray evangelist emmanuel akípàdé lólùgbàlejò celestial church of christ goshenland cathedral kọ́lápọ̀ ìṣẹ̀lá gr àkóbá ìbàdàn ni ó ti wáyé a máa ṣàfihàn ètò gbogbo lórí ccc goshenland cathedral lórí facebook àti goshenland tv lórí youtube harvest committee ló ń pè yín kájọ yayọ̀ ìkórè growing in grace omi yóò lọ ta o. at WAP good water is life. ẹ ní o omilabu ẹ omilabu mu ìdígan nìyí táwọn àgbáríjọpọ̀ nílé iṣẹ́ tó pèsè omi inú ke àti omi inú ọ̀rá tó mọ gara fún títà àti mímu fún gbogbo ènìyàn atwap ìyẹn association of table water producers ìbàdàn chapter ṣé kí gbogbo aráàlú àti ní pàápàá jùlọ ẹ̀yin oníbàárà wa tẹ̀ ń bá wa ra omi inú ke àti omi inú ọ̀rá àwọn afásitì yìí ṣe lálàyé fún yín pé ẹgbẹ́ atwap tí wọ́n fẹnu kò láti má fọwọ́ kún omi inú ọ̀rá o ìyẹn báàgì pure water látọ̀rí bátò nǹkan tá a kàn ṣe ni pé àdínkù pure water kan kọ̀ọ̀kan látọ̀rí ogún ìyẹn twenty pieces of pure water ó wà nù báàgì kan tẹ́lẹ̀ yóò di mẹ́rìndínlógún báyìí o sixty pieces of sachet pure water ni ó bá wà nínú báàgì kọ̀ọ̀kan báyìí o two hundred naira náà ni per bag ẹ má bínú sí wa èyí rí bẹ́ẹ̀ látàrí báwọn kan tá a fi sọmi lájọ àtàwọn màtíríà ṣe wọ́n gógó bẹ́ẹ̀ ọ̀fẹ́ fowó lé báàgì pure water association of table water producers atwa lọ́díkà ìforíjì wa ẹ̀sìn kú ìfọwọ́sowọ́pọ̀ wa o olùkéde ìgbìmọ̀ ẹgbẹ́ lábẹ́ alága gbogbogbò alhaji ọládẹjọ ismail adégbóyèga. atwa good water is life. ajá balẹ̀. ajá balẹ̀. Ah. ajá balẹ̀ rò. ansom hmm? ọ̀rọ̀ ìpolówó kan mo gbọ́ níkànnì yìí eh. omi ogún ni máa ń wà nù báàgì òun tẹ́lẹ̀. ogún ni twenty. yóò wà di mẹ́rìndínlógún. sixteen. iye tí a sì ń rà láyé ogún náà láàmú ra. iye tàbí ah, tá a tiẹ̀ ti ń rà. <laughs> ọ̀dà ọlọ́run bá a la orílẹ̀-èdè nàìjíríà kọjá fún rere bá a sọ ìgbà yìí dẹ̀rùn. ibi tó ti le koko láwọn ẹkùn kọ̀ọ̀kan bá a mm. sọ ọ́ dẹ̀rọ̀ kó n mm. gbogbo padà wàá túra. Mm. ẹ já lọ sójú ewé kejì ìwé ìròyìn ti The Punch ẹni tí í ṣe olùbádámọ̀ràn àgbà lórí ọ̀rọ̀ ètò ààbò sí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà Mallam Nuhu Ribadu ni ló ti ké sí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà yìí pé ẹ lọ fọkàn balẹ̀ lábẹ́ ètò òṣèjọba Bọ́lá Tinubu yóò sèso rẹ̀ ó láwọn jọ̀gọ̀dì òun ti wàhálà tí wọ́n ti pojúbó rẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀ tá a tẹsẹ̀ bọ̀ tí wọ́n ń gbé ní gbálẹ̀ gbogbo ìgbà yìí yóò dohun àfìsẹ́yìn tí gun àlárẹ̀ fi sọ àmọ́ bí ó ṣe wá dohun àfìsẹ́yìn kì í ṣe ohun tí ó lọ bí ọwọ́ ọdán o rárá o àwọn ìgbésẹ̀ ààtò kan iná là á ṣe é láàkọ́kọ́ kó nítorí pé ìtọ̀sẹ̀ ló lọ̀yọ́ àwọn ìgbésẹ̀ tó sì ṣe kókó tó yẹ ká gbé ọ̀hún ńlá ti ń gbé lójú ọgán lẹ́sẹ̀kẹsẹ̀ yìí káàsì tó rí bí òṣùpá mélòó kan sásìkò ìgbà tá a wà yìí gbogbo nǹkan ó dẹ̀rùn. ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà bọ́lá tinubu ló ṣe àlàyé pé ibi tí àìlétò ààbò tó gúnmọ́ tó dé bá orílẹ̀-èdè nàìjíríà dé kó tó di pé ó ń gorí àpèrè ó tó nǹkan tó lè wọ orílẹ̀-èdè wa nàìjíríà tuurutu lọ sínú ọ̀fìn ayérayé ó ní àkọ́kọ́ ìní ìwà àwọn agbésùmọ̀mí boko boko boko haram tí yòó ń fi ojoojúmọ́ peléke sí lápá àríwá orílẹ̀-èdè nàìjíríà kóhun tó dórípò ìyọ̀n ní ìlà oòrùn àríwá ó ní ìwà àwọn agbésùmọ̀mí yìí ọ̀kan àwọn gbépogbépo tí ń gbọ́n epo orílẹ̀-èdè wa nàìjíríà lápá ẹkùn agbègbè niger delta ìyún náà ọ̀kan àwọn kan náà tún wà lápá ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà táwọn náà tún fi orílẹ̀-èdè wa nàìjíríà àti ètò ààbò wa lápẹ́ àwọn jàǹdùkú tí wọ́n ń bẹ lápá ìwọ̀ oòrùn àríwá ìyún náà gbẹ̀yìn nígbà tó ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ rẹ̀ lọ́jọ́bọ̀ Thursday nílùú Uyo ló ti sọ̀rọ̀ nípínlẹ̀ Akwa Ibom níbẹ̀ ló ti ń ṣe àlàyé ọ̀rọ̀ níbi àpérò àwọn ìgbìmọ̀ olóòtú ìròyìn kan tí wọ́n pè ní editors confab níbẹ̀ ló ti gbé tẹnubọ ọ̀rọ̀ yìí pé bí nǹkan ṣe dé dúró lórílẹ̀‐èdè Nàìjíríà kó tó di pé ìṣàkóso Bọ́lá Tinubu bọ́ bẹ̀ nǹkan ti bàjẹ́ jìnnà o a ṣẹ̀ṣẹ̀ ń tún un ṣe ní wẹ́rẹ́ ni lágbọ́nrin ti ọ̀rọ̀ ètò ààbò kò wá tán bẹ́ẹ̀ ó mẹ́nuba abala ti ìgbógun ti ìwà àjẹbánu náà lórílẹ̀‐èdè nàìjíríà ó ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé èmi náà ti fi ìgbà kan àná jẹ́ alága fún àjọ tí ń gbógun ti ṣíṣe owó òlú mọ̀kùmọ̀kù ìyún EFCC rí lórílẹ̀‐èdè nàìjíríà ó ní ẹ má jẹ́ tàn yín o àwọn gbéwógbéwó jìbìtì páálí olè aṣojú kóńkó kan ti kó owó orílẹ̀‐èdè wa nàìjíríà fún ganan ọ̀nà ti jì tó sì kó bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí lóòótọ́ wọn ti máa ń gbé owó ká tó máa lé wọn kiri lápá lọ́tún lọ́sìn a sì máa ń rí díẹ̀ gbà padà ń bẹ̀ nínú àwọn àṣeyọrí táwa náà ṣe lọ lákòókò ìgbà tá a wà nípò ṣùgbọ́n àní dúró ni o a sì ní jí ó sú wa àní jí ó rẹ̀ wá tá a fi jàjàyè lórí ogun èyí tí a gbé lépa yìí nípa ti àwọn gbéwógbó tí ń gbé owó orílẹ̀-èdè nàìjíríà tí gbogbo nǹkan ó fi yàtọ̀ onílábẹ́ ètò ìṣàkóso ààrẹ muhammadu buhari ó ní wọ́n ní wọ́n gbé nǹkan o àwọn èèyàn palẹ̀ nǹkan mọ́ gbogbo rẹ̀ náà wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tọ̀ lójú ọgán ń ló wá mú kí ètò ọrọ̀ ajé ńlẹ̀ yìí kó fọ́jú pọ̀ wọ́n ní a ti ń ṣiṣẹ́ tọ̀ ètò ọrọ̀ ajé yóò padà sípò rẹ̀ àìlétò ààbò tó gúnmọ́ yóò padà sípò rẹ̀ èkó wàá kébi èkó ẹ yóò kébi ẹyẹ ọmọ èèyàn náà fọhùn bí ọmọ èèyàn ó ní ní ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún tá a wà ń bẹ̀ yìí ó láàrin orílẹ̀-èdè wa nàìjíríà ó bá gbogbo àwọn èèyàn sọ̀rọ̀ yìí pé láàrin oṣù méjì oṣù kẹfà tóṣù keje àwọn ti pa owó tó ń lọ bíi tírílíọ̀nù kan owó náírà wọlé lórí owó òrànwó orí epo tí wọ́n máa ń san ó ní ara rẹ̀ nu à ń ṣe àwọn owó jọ láwọn ibì kan tó sì jẹ́ pé àwọn owó ọ̀hún tẹ́lẹ̀ ń ṣe ló dàbí ìgbà tá à mú owó tá à ń kó sínú odó tá a sì ń wó o ọ̀rọ̀ bàbá yẹn kúnlé wọ́n ní gbogbo àwọn ìlànà wọ̀nyí iná ní ìlànà tó jẹ́ pé wọ́n ti ń lò tẹ́lẹ̀ látijọ́ tó mú kí orílẹ̀-èdè wa nàìjíríà máa pàdánù ẹgbẹ̀lẹ́mùkú owó ṣùgbọ́n gbogbo eléyìí ńlá ti dé pa lábẹ́ ètò ìṣàkóso tá a wà yìí láìpẹ́ láì jìnnà ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ rí i pé atẹ́gùn ọ̀tún tó ń fẹ́ wọ̀lú bọ̀ díẹ̀díẹ̀ díẹ̀ yìí ẹ já fún lárabalẹ̀ kó fẹ́ wọ̀lú wá kó lè fẹ́ sí tẹrú ká lè mọ̀ pé orílẹ̀-èdè nàìjíríà ó ti yàtọ̀ sí tàtẹ̀yìnwá ìpani nípa ìfọnúfọṣu nípìn apá ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀rí pé yùn náà ti ń dínkù àti àwọn ìpèníjà àwọn ètò ààbò míì ṣùgbọ́n o ó kù ó kù ìnìbọn ró ìwé ìròyìn the punch ló gbé pẹ̀lálàyé ẹ lọ sí ojú ewé kejì rẹ̀ kẹ́ ẹ lọ kàkà gbádùn ẹ jẹ́ kí a mú eléyìí tí wọ́n fẹ̀ kẹ̀kẹ́ àkórí ẹ̀ sójúde ìwé ìròyìn Nigerian Tribune ká máa lọ sí ojú ìwé kẹjọ ibi tí wọ́n ti jọ kínní ọ̀hún bí ìgbà tí èèyàn bá mú ajọ̀ fi jó èlùbọ́ kó lè kó ìta rẹ̀ sẹ́gbẹ́ kan ọ̀rọ̀ yìí òun náà ló mọ̀ ní ń ṣe pẹ̀lú ẹ̀rù ọmọ ọ̀jẹ̀jẹ̀ eléyìí tí wọ́n ló ti ṣe bẹ́ẹ̀ gbilẹ̀ báyìí o ní ìpínlẹ̀ Plateau tòun ìpínlẹ̀ Kano kò sì sí tó fà á ju pé wọ́n wo wípé ikú eléyìí tí bá ń pa ojúgbẹ́ ẹni òwe nípa fúnni ni o bí ilé ẹjọ́ ti ṣe pàṣẹ ẹ la rèé tún ìbò gómìnà dì ní ìpínlẹ̀ sanfara wọn lòun náà ló mọ̀ bí ẹ̀rù ọmọ jẹ̀jẹ̀ torí wípé ilé ẹjọ́ ò tí ì gbé ìdájọ́ kalẹ̀ lórí ìpínlẹ̀ ti Plateau àti Kano wọ́n fẹ́ gbé kalẹ̀ ni wọ́n ní ká mọ́ fi ọ̀rọ̀ yé àwọn èèyàn pé ní àyà àná tí í ṣe ọjọ́ ọjọ́bọ̀ Thursday òun náà mọ̀ ní ilé ẹjọ́ tó jẹ́ ilé ẹjọ́ kò tẹ́milọ́rùn tó kalẹ̀ sílùú ti Àbújá o ni wọ́n kéde pé tó àwọn ti wo ẹjọ́ ń sọ̀tún sósì o ìdájọ́ àwọn náà ni wípé èsì ìdìbò tó jẹ́ ti gómìnà ní ìpínlẹ̀ ti sanfarahun èsì ìdìbò wọn ò tí ì tán o èèbó ní pè ní conclusive nǹkan tí wọn ò tí ì forí ẹ̀ gún síbì kan ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n ní ìbò tí wọ́n kéde eléyìí tí wọ́n fi pé ẹnì báyìí ló wọlé òun náà sì ni kọ́mọ ṣàkóso lọ wọ́n ní ìbò wọn tí ì kátán o eléyìí ló jẹ́ ìdájọ́ alágbèékalẹ̀ fún ìgbìmọ̀ adájọ́ ẹlẹ́ni mẹ́ta eléyìí tí wọ́n fi ń ṣàlàyé o lórí ìbò gómìnà tó wáyé ní ọjọ́ kejìdínlógún oṣù kẹta ọdún 2023 yìí ní ìpínlẹ̀ ti sanfara wọ́n ní àgbéjáde èsì ìdìbò eléyìí tí àjọ elétò ìdìbò lórílẹ̀ wa nàìjíríà inec tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi kéde òun wọ́n ní kọ̀ lọ bó ṣe yẹ kó lọ níbàámu pẹ̀lú òfin orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ẹlárè tún ìbòdì ní ìjọba àbílẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìbò tuntun tuntun níjọba àbílẹ̀ maradon wọ́n ní bákan náà ní kí wọ́n sì lọ rèé ṣe o ní ìjọba àbílẹ̀ Birnin Mangaji àti ìjọba àbílẹ̀ Bakium ní ìpínlẹ̀ Zamfara ọ̀hún náà gẹ́gẹ́ bí ilé ẹjọ́ ti ṣe ń ṣe ní àlàyé wọ́n ní ṣẹ́rí eléyìí tí àjọ elétò ìdìbò tí wọ́n fi pé àwọn gbé èsì ìdìbò jáde wọ́n ní àá ti ṣe é ṣe bẹ́ẹ̀ kẹwàá pé àwọn kan tẹ́ ẹ rí lórí àká yín fi wò ó pé ìbò lọ ń bẹ̀ báyìí ló sì jẹ́ wọ́n ní òye kórìbẹ̀ o ìbò tí wọ́n dì gangan ló yẹ kẹ́ẹ̀ka kẹ́ẹ̀sì gbé jáde gẹ́gẹ́ bíi ti èsì ti ìdìbò wọ́n ní káàmù wá sí ìrántí kóńkàlùkù ọmọ gbàgbé wípé nínú ìbò eléyìí tí àjọ INEC tí wọ́n fi kéde ẹni tí wọ́n pé ó jáde olúborí ń bẹ̀hùn ìyún Lawal pé òun náà ni ó jáwé olúborí ìbò wọ́n ní tí wọ́n sì sọ wípé Màtàwálè ló ẹni tó dúró sí ipò kejì ìbò tí wọ́n sọ wípé ó gbé Làwálì wọlé gẹ́gẹ́ bí gómìnà òun náà ló jẹ ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún ó lé mẹ́tàdínní ọ̀rìnlé ẹ̀yún tí wọ́n tún wá jẹ́ ọgọ́rùn-ún méje tó náà tún lé mẹ́rìndínní ọgbọ̀n three hundred and seventy seven thousand seven hundred and twenty six níbo tí wọ́n ní ó jẹ́ ti Làwálì wọ́n lẹ́yìn tó sì pọ̀ wọlé ni wọ́n ní òun náà ní ìbò ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún ó lé mọ́kànlá àti ọgọ́rùn-ún mẹ́sàn-án tó náà tún lé mẹ́ǹdínní ọgọ́rin three hundred and eleven thousand nine hundred and seventy six wọ́n ní kẹwàá máa wò ó bí wọ́n ti ṣe kéde òun iná ni ó di ṣùṣùṣù tí wọ́n ti lọ síwájú ìgbìmọ̀ tí wọ́n gbọ́ awuyewuye tó ṣúyọ nínú ìbò gómìnà wọ́n ní ìgbìmọ̀ tó sì gbọ́ ẹjọ́ ní tiwọn tiwọn ni wọ́n ní àní àní ọmọ sí i ṣe rí Dáúdà Làwálì tẹgbẹ́ òṣèlú PDP òun náà ni ọjàwé olúborí o pé Bello Matawalle ń tiẹ̀ tí òun pé kọ̀tẹ́hùn lọ́rùn kọ̀kọ̀tẹ́ lọ́rùn ni ẹni tó jẹ́ alága fún ìgbìmọ̀ tó kọ́kọ́ dájọ́ tìyún ìyún adájọ́ Cordelia Ọ̀gádì òun náà ni ó sọ bẹ́ẹ̀ wípé gbogbo àwọn nǹkan tí àwọn ti wò táwọn ti wò pẹ̀lú Matawalle tó ti jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ni mínísítà kejì fún ètò ààbò lórílẹ̀‐èdè wa ti Nàìjíríà níyàyín wọ́n ní àwọn nǹkan eléyìí tí ó gbé kalẹ̀ nínú èsì ìdìbò òun wọ́n ní ọjọ́ àwọn kan eléyìí tí wọn ò yànnà náà dáadáa gẹ́gẹ́ bí ìgbìmọ̀ ti ṣe gbé òun ló wá mú kí ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn kó sọ wípé kí wọ́n lọ rèé tún ìbò ń dì láwọn ìjọba ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ṣẹ̀wárí ẹ̀rù ọmọ jẹ̀jẹ̀ tọ́wá sọlẹ̀ látàrí ìdájọ́ tọ́wáyé òun gangan nítorí ìdájọ́ yẹn náà ló sọlẹ̀ ní ìpínlẹ̀ Plateau báwọn náà ṣe múra lẹ̀ pé lópin ọ̀sẹ̀ yìí onílé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n da ẹjọ́ títí wọn náà eléyìí ti ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ All Progressives Congress eléyìí tí wọ́n fi pè wípé ọ̀jọ̀gbọ́n nẹ́tíwá yìtúwádà òun náà ló pe ẹjọ́ o tako gómìnà eléyìí tí wọ́n ní ọ wà lórípò ńbẹ̀ Caleb Muftuwangi tó ń jẹ́ ti ọmọ ẹgbẹ́ òṣèlú alábùradà People's Democratic Party PDP wọ́n ní ọgbà bí wọ́n ṣe ń gbọ́ pé ah wọ́n mọ̀ tún dá ẹjọ́ tàwọn eléyìí náà ìbò wọn wà dájọ́ yìí sí kẹ̀ ó ti dẹ́rù ọmọ òjòjẹ́ lẹ̀ ń bẹ̀ wọ́n ní ká má sì gbàgbé wípé àwọn alátìlẹyìn tí wọ́n ti ẹgbẹ́ òṣèlú PDP ń bẹ̀ àti bí ọ̀sẹ̀ méjì sáàkó yìí ni wọ́n ti ń fi ẹ̀hónú hàn káàkiri wípé ah ah kí ló dé tí ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tó fi pé àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́gbìmọ̀ asòfin àpapọ̀ orílẹ̀-èdè yìí mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ iná ni wọ́n ní tó ìbò tó gbé yín wọlé o kò rí bó ti ṣe rí èèyàn ń lọ lápá abẹ́ ṣẹ̀wárí ní ti ìpínlẹ̀ Kano wọ́n ní àwọn náà ń wo pé èní lè ní jẹ́ èní ọjọ́ ẹtì ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ó kalẹ̀ sábújá ni ó fi ọ̀rọ̀ tì síbì kan lórí ìdájọ́ rẹ̀ eléyìí tó ní ń ṣe pẹ̀lú gómìnà Kabiru Yusufu ti ẹgbẹ́ òṣèlú New Nigerian People's Party NNPP àti òun àti ẹni tó jẹ́ adíje dupò nù ní ẹgbẹ́ òṣèlú APC Nasiru Gawuna wọ́n ní kẹ́sì wàá mọ̀ wò báyìí o bí ọ̀rọ̀ bí ti ṣe ń lọ tó jẹ́ wípé wọ́n gbé kinní ọ̀hún pé àwọn ò gbà àwọn ò fi ara mọ́ wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún wọ́n mọ̀ dá ẹjọ́ tiwọn náà lẹ́ni ẹni tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú APC ìyẹn Nasiru Gawuna wọ́n ní òun náà ó pe àní-àní ò sí àwọn òjò pò tán níwájú ilé ẹjọ́ ni wọ́n ní kámọ́sì gbàgbé wípé ìgbìmọ̀ tó ń gbọ́ awuyewuye eléètò ṣúyọ nínú ìbò ní ìpínlẹ̀ Kano wọ́n ní ló ti kọ́kọ́ sọ ọ́ wípé àní àní òsì gómìnà tí ń bẹ ní orípò ẹ̀ àti eléyìí tí ó wà ń bẹ̀ hùn ibi táwọn dájọ́ tàwọn sí ẹ fẹ́ ka ìròyìn òun lákàdélẹ́dẹ́lẹ̀ ẹ ṣáà máa lọ tààràtà sí ojú ìwé kẹjọ ìwé ìròyìn Nigerian Tribune bó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ti ń sọ ní ìpínlẹ̀ Kano pé ẹ wò ẹ jẹ́ kí oníkálukú ọ sọ ara wọn o pẹ́kẹ́ ò gbọ́dọ̀ mi SP Haruna Kiyawa agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ló fìyún léde ìròyìn yẹn pọ̀ gan o èèyàn gbọ́dọ̀ ká tán. lójú ewé kejì ìwé ìròyìn ti the punch ẹni tí í ṣe adíje dupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ti labour party lp ọ̀gbẹ́ni peter obi tí sì ṣe gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ anambra ó ti sọ̀rọ̀ ó ní kò sọ̀rọ̀ nínú nǹkan tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ń sọ lásìkò yìí o pé àwọn bá ẹrù bá bọ̀ jẹ̀jẹ̀ àwọn gbèsè lórípò gbogbo wàhálà tẹ́ ẹ bá bálẹ̀ ẹ gbé sí gbòòrò ayé ẹ jẹ́ ká yóò mọ̀ wọ́n ní bí gbogbo wọn ṣe ń ṣe nu o wọ́n ní láyé ìṣàkóso ààrẹ àná lórílẹ̀‐èdè wa nàìjíríà muhammadu buhari wọ́n ní ìgbà tó dé orí ipò ebó rí i pé àwọn ẹrù bàbá ọ̀jẹ̀jẹ̀ kan wà lórípò tó sì ní ẹ̀rí rẹ̀ lọ́wọ́ kí ló dé nígbà náà tóun kò ṣe kéde pé tọ̀ gúlọ jonathan mọ́ ti padà sí òtún òkè o àwọn gbèsè tó fi lẹ̀ àwọn wàhálà tó ń bá lórí àlééfà òun rèé kó ṣàlàyé rẹ̀ fún gbogbo ayé wọn ni ò ṣe é muhammadu buhari náà òun náà tún gbéra ó tún padà sí dàwúrà ìwọ bọ́lá tinubu náà tún débẹ̀ o ò lè tọ́ka yí pé àwọn gbèsè báyìí kàsá báyìí ka òdì àwọn ìṣòro tó bá lẹ̀ èyí tí ìṣàkóso muhammadu buhari tó dá sílẹ̀ kó tó di pé ó padà sí dàrúra nílé rẹ̀ wọ́n ló sọ ohun tá à ń gbọ́ náà ni pé gbèsè wà ńlẹ̀ o àwọn ẹrù bábọ̀ jẹ̀jẹ̀ kan wà ńlẹ̀ o àwọn ètò ọrọ̀ ajé kan ti fọ́jú púpọ̀ o ìletò ààbò tó gúnmọ́ ti fọ́jú púpọ̀ wọ́n ní sítórì ìtàn lásán iná ni ààrẹ ń sọ lórí ọ̀rọ̀ yìí kí ìjọba àpapọ̀ ipe ìjọba tó bá mọ ti ń ṣe ó gbọ́dọ̀ lè kéde pé àwọn nǹkan báyìí kàṣà báyìí ka òdì ń lòun bá nígbà tó ń dórí ètò ìṣàkóso àá sì ṣiṣẹ́ tọ́ o lóòótọ́ àti bá àwọn àṣìṣe àwọn ìṣàkóso tó lọ kò síjọba tí ó kú ònípò táwọn àṣìṣe kan ò ní mọ́kú wà ń bẹ̀ a ti mọ̀ jẹ́ a mọ̀ wọ́n jẹ́ ká mọ bí nǹkan ṣe ń lọ nínú agbọ́nrin ètò òṣèjọba lọ́hùn ìwọ ni ilẹ̀kùn tó rínú tó róde tí ò gbọdọ̀ jẹun àwùjọ tì jẹ́ káwọn oníròyìn ó mọ̀ kí gbogbo ayé ó mọ̀ kí o sì rí pé iṣẹ́ tí wọn náà fẹ́ ṣe ò ṣe é lọ́nà tó gbà yáàyè tí ò bá ti sí ìlànà méjèèjì ńlẹ̀ ìtàn lásán ilé yẹn ń rọ́ o ò ní ìṣàkóso tó wà ńlẹ̀ yìí ẹ yé parọ́ jù àwọn nǹkan tẹ́ ẹ sọ ẹ máa fi ẹ̀rí tì í ẹ bá gbèsè ńlẹ̀ gbèsè èlò ẹ bá àwọn ìpèníjà kan lé ìpèníjà wo níbo ló sì wà ẹ̀jẹ̀ á mọ̀ lẹ́bàá ẹ̀ nísàlẹ̀ agbẹjọ́rò àgbà àti alákòóso ètò ìdájọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà lateef fagbemi senior advocate of nigeria ọjọ́bọ̀ thursday àná ńlòún sọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí tí wọ́n ṣàjọ jákèjádò orílẹ̀‐èdè wa nàìjíríà níjó ní tí wọ́n ní wọ́n ń fi orílẹ̀‐èdè wa nàìjíríà lápè lóòótọ́ wọ́n ṣì wà lákàtà àmọ́ o àwọn ò tú wọn sílẹ̀ o ẹjọ́ yóò padà sípò rẹ̀ lákọ̀tún lórí wọn ọ̀sẹ̀ méjì péré ló kù èyí tó túmọ̀ sí pé títí òpin oṣù yìí sí ìbẹ̀rẹ̀ oṣù kejìlá ìgbẹ́jọ́ lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí náà yóò tẹ̀ síwájú ẹni tí ìdájọ́ rẹ̀ bá sì ti jẹ mọ́ a ìpele a náà ni wọ́n gbé sí tó bá jẹ́ pé ìpele b náà ni wọ́n gbé sí èyí tó bá jẹ́ pé kí wọ́n tú sílẹ̀ èyí tó bá sì jẹ́ pé ìdájọ́ ẹ̀wọ̀n gbére ni tàbí ìlànà míì tó tún le jù yín lọ wọn ó dá lójú ọgán ẹ fọkàn balẹ̀ àwọn agbésùnmọ̀mí tó wà láhàámọ́ kò síbì kankan tí wọ́n lọ o wọ́n ti wà láhàámọ́ wọ́n ti wà láhàámọ́ náà ìdájọ́ ló kù tí wọ́n ń dúró dè láìpẹ́ láì jìnnà ìdájọ́ sì wá sórí wọn wọn láwọn tó ń gbé owó wá fogánná náà wọ́n ti mú àwọn àbọ̀ kan wá sí ọ̀dọ̀ ẹni tí í ṣe agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n sì tọ́ka àwọn ibi tó ṣeé ṣe kó fẹ́ ní ìlàáyẹ nínú ètò òṣùná orílẹ̀‐èdè wa nàìjíríà àti ń ṣiṣẹ́ tọ̀ ọ́ wọ́n ní agbẹjọ́rò àgbà yìí kan náà ó ṣe àlàyé pé àwọn kan wà tó jẹ́ pé amúlára àwọn agbésùmọ̀mí náà tọ̀rọ̀ wọn ní í ṣe pẹ̀lú owó ibi tó sì gbé ní í ṣe pẹ̀lú owó ni pé àwọn kan ni wọ́n wà nídìí èrò mi tí èrò mi fi ń jó lókè omi àwọn onílù rẹ̀ ibi wọ́n farapamọ́ sí afẹ́ tọpinpin àwọn náà tó ráwọn agbésùmọ̀mí arí ẹgbẹ̀lẹ́mùkú tó ń lọ bíi bílíọ̀nù márùndínláàádọ́ta gbà lọ́wọ́ wọn láàrin ọdún méjì forty five billion naira àbọ̀ rẹ̀ tá a sì bá ìṣàkóso yìí ń tẹ̀síwájú lórí ẹ̀ yìí pé bílíọ̀nù márùndínlógójì yìí ń bo làwọn agbésùnmọ̀mí yìí ti gbére hmm. àwọn kan ni wọ́n ń kó fún wọn àwọn tó sì ń kó fún ọ yìí ìbò ni wọ́n ti gbé ń rówó irú àwọn èèyàn wo ni à ń ṣiṣẹ́ tọ àwọn eléyìí náà débi pé owó ọ̀hún orílẹ̀-èdè nàìjíríà náà ló ní àmọ́ àwọn tó wà ń di ọ̀rọ̀ tí wọ́n ń gbé owó fogánná fáwọn agbésùmọ̀mí tí wọ́n fi ń fi orílẹ̀-èdè nàìjíríà lápé a gbọ́dọ̀ dẹ́mi wọn sí o bíi bẹ́ẹ̀ kọ́ asun ọjọ́ ewu sọ́jọ́ iwájú ni ìjọ tí a bá rí ibi níbí wọlé. lìṣọ́líbì ọ̀rọ̀ rìbádùn yìí náà ni ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ kí a tún ṣe bẹ́ẹ̀ kí a tún jù ú sí orí agbágbé ni o ọ̀rọ̀ tí rìbádùn eléyìí tí ó tún sọ rìbádùn lójúde ìwé ìròyìn The Nation ló ti pé àní-àní ò sí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀ẹ́ bá a bá ń sọ wípé à ń ṣe àṣeyọrí ó ní ìjọba ti ń ṣe àṣeyọrí olórí ìpèníjà tó ní ń ṣe pẹ̀lú mímọ́ jí epo tí a kà máa jí epo nígbà tí ń gbé àlàyé rẹ̀ kalẹ̀ oníṣẹ́ erílẹ̀kùn gúúsù gúúsù tọ́já wípé a ti ń rí epo tẹ́ mọ́ ìjàgùdù aláǹjà sílẹ̀ ìkọlù rẹ̀ ni ìjí wọn gbé àti gbogbo ẹ̀ ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà lójú túmọ̀ tí ń débà lánàá òde ìnirìbádùn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí olùbánidámọ̀ràn pàtàkì lórí ẹ̀rọ ààbò fórílẹ̀-èdè wa nàìjíríà malam nuhu badu ó ní ẹjẹ́ ń ṣe lálàyé fún yín ìjọba eléyìí tí Bọ́lá Ahmed Tinubu ti ń ṣe àkóso rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo àwọn ìpèníjà eléyìí tí àwọn bá léyìí tó dàbí okùn ọwọ́ ẹ̀yìn tí ń kó ìfàsẹ́yìn bá orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní àkọ́kọ́ ń bẹ̀ ní tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ti epo rọ̀bì ọkàn tí wọ́n máa lọ́ọ́ jì ó ní gbogbo bẹ̀rùn ní ìjọba ti ṣiṣẹ́ lé lórí ó ní ẹ̀wá fún yín ní àpẹẹrẹ kan ó ní ìjẹ́jẹ́ mọ̀ pé láàrin oṣù márùn-ún péré eléyìí tí ìjọba ìṣàkóso Tinubu tó gun orí àléfà ó ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ eléyìí tó jẹ́ wípé àgbá epo mílíọ̀nù kan iná ni wọ́n máa gbé jáde lójúmọ́ ó ló ti sún ọmọ ọ̀gẹ́rẹ́rẹ́ tí ó fi wọ àgbá epo mílíọ̀nù kan ó ní ìgbọ̀wọ́ méjì one point two million barrel per day tí wọ́n ń gbé jáde o lójúmọ́ ó ní lọ́wọ́lọ́wọ́ eléyìí tí à ń sọ̀rọ̀ yìí ẹ̀rí máa jẹ́mi ìṣó ń ló ti ń fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ní ọjọ́ kan orílẹ̀-èdè nàìjíríà ó ti ń pèsè àgbá epo rọ̀bì mílíọ̀nù kan ó lé ìgbọ̀wọ́ méje ìyẹn one point seven million per barrel ní ojo ọjọ́ kan ó ní ẹ wá wò ó àṣeyọrí alákọ̀ọ́kọ́ nù oníṣẹ́rí tó ní ń ṣe pẹ̀lú àwọn tí wọ́n máa jẹ́ agbẹ̀yìnbẹ́bọjẹ́ lórí èrò ti ọrọ̀ ajé tó ní ń ṣe pẹ̀lú ẹ̀ka ti epo rọ̀bì ológun bẹ̀hùn ṣẹ́ṣẹ̀ṣẹ̀ ó ti ń jẹmọ́ eléyìí tí àwọn ti ń rí iṣẹ́ o ọwọ́ ni ẹ̀wọ̀n ajá mọ̀ bọ̀ lọ́dún tí ń bọ̀ bó ṣe wà nínú àkọọ́lẹ̀ èyí tí ṣe ìgbìmọ̀ àjọ tó ń rí sí epo rọ̀bì àti bá a ṣe ń gbé kiri ní àgbáyé òun ìyẹn OPEC ó ní gbogbo ìlàkalẹ̀ òun olórílẹ̀ Nàìjíríà ti ń ṣiṣẹ́ tọ̀ lẹ́yìn tó fi jẹ́ wípé a máa lè pèsè bárẹ́ẹ̀lì eléyìí tí jẹ́ àgbẹ̀ epo rọ̀bì mílíọ̀nù méjì lójúmọ́ kan eléyìí tí ó jẹ́ ìlànà fún àjọ òun tí wọ́n ní ká máa pèsè ó ní nàìjíríà ti ń súnmọ́ bẹ́ẹ̀ lọ lápá abẹ́hùn ó wá ní ẹ̀jẹ̀ wọn á tún fi nǹkan kan yé yín o lára àwọn nǹkan tí ń lọ tó sì yẹ kí aráàlú ó mọ̀ bó ti ṣe ń lọ ọ́ sí ó ní ǹjẹ́ ẹ̀jẹ̀ mọ̀ wípé bí fíàgàn fíàgàn ti ṣe pọ̀ ní nàìjíríà lẹ́ka ti ètò ààbò pàápàá bá a bá ń sọ̀rọ̀ nípa àwọn oníbokoboko boko haram tí wọ́n jẹ́ agbésùmọ̀mí ní apá ti ìlà oòrùn àríwá orílẹ̀-èdè wa nàìjíríà àwọn ají epo gbé lápá ti Niger Delta bẹ́ẹ̀ ni làásìgbò tí àwọn ti ìlà oòrùn gúúsù tó fi mọ́ ìjàgùdù ìkọlù ní ìjínigbé eléyìí tí ó wà láwọn apá ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ àárín gbùngbùn àríwá alẹ̀ yìí ó ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀ òun náà níṣẹ́ ti ń lọ lórí ẹ̀ tí ó sì jẹ́ wípé ìjọba ọ̀mọ̀dúró gbogbo àwọn tó mọ́ ẹ̀ akófà sẹ́yìn báyìí lọ síwájú ìlú ó ní ìjọba ti ń kó ìbòǹbòbò tíjọba sì ń ja ewé olúborí ṣe rí ọ̀sán ni o látọjúde ìwé ìròyìn The Nation ọ̀sán lójú ìwé kẹrin sẹ́nẹ̀tì náà ti ní àwòrán o ilégbìmọ̀ asòfin àgbà ní Nàìjíríà àwọn náà ní tó gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbààgbà ọ̀gá ọ̀gá lẹ́ka ti ètò ààbò ẹ̀jẹ̀ àjọ fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ ṣé wọ́n ní ìṣíwò ìkòròwò ìtàbádìjọ wò àmọ́ ọ̀gún gẹ́gẹ́. All right ọ̀rọ̀ ètò ààbò yìí náà ni o kò tí ì sọ́nà míì wọ́n ní lẹ́yìn ìpè tí ilé aṣòfin àgbà orílẹ̀-èdè wa nàìjíríà ké sí lọ́gàálọ́gàá nílé iṣẹ́ ètò ààbò láti yọjú àwọn kan náà ti sọ̀rọ̀ níbi àpérò pàtàkì àwọn olóòtú ìròyìn editors confirm èyí tó wáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé ọ̀rọ̀ ẹni tí í ṣe olùbádámọ̀ràn àgbà sí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà lórí ọ̀rọ̀ ètò ààbò ìrìbádùn ló sọ bẹ́ẹ̀ pé ẹ wá ṣe rí ọ̀rọ̀ ìjínigbé lórílẹ̀-èdè wa nàìjíríà ńlá àwọn èèyàn máa fi rọ́pò ìdígunjalè wọ́n ti wò pé bí wọ́n bá ti jíyàn gbé wọ́n á pè owó tí wọ́n bá sì ti gbà ń bẹ̀ ni owó tí wọ́n ó gbé fo gánà ti wọn wọn ò wúlẹ̀ lọ láti lọ yìnbọn pa ẹ̀ mọ́ ìjínigbé lókù táwọn adigunjalè tún mú gẹ́gẹ́ bí ìwà àti àṣàkáṣà èyí tí wọ́n ń dá láwùjọ orílẹ̀-èdè nàìjíríà báyìí wọ́n wá tọ́ka àwọn àléébù kan àléébù kan èyí tó ṣẹlẹ̀ wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé wọ́n gbé páìtọ̀ kan ní ìpínlẹ̀ kogi páìtọ̀ david ńgbà wọ́n sì gbé páìtọ̀ ọ̀hún tán lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n gba mílíọ̀nù kan owó náírà ńgbà wọ́n gba mílíọ̀nù kan náírà wọ́n tún gbẹ̀mí pító yìí. wọ́n ní àwọn tó jẹ́ ẹgbẹ́ oníṣègùn èbó náà lórílẹ̀‐èdè wa nàìjíríà NMA wọ́n ní àwọn ilé náà ti ń dúnmọ̀ orúmọ̀ orí pé àwọn òyànṣẹ́lódì o torí àwọn dókítà oníṣègùn èbó mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Enugu àwọn ò tí ì mọ̀ nínú odó táwọn ó dọ̀rùn lásì lórí ọ̀rọ̀ owó obú tí wọ́n ń béèrè fún níbo ni káwọn ti rí àwọn ń gbìyànjú àti dóòlà ẹ̀mí àwọn wọ̀nyí tún lọ gbé ìwàkiwà wọ̀ wọ́n ní a ìwà ilé ikù díẹ̀ káàtó àwọn ò sì ṣetán àwọn ò sì tún lówó láti san fáwọn agbésùmọ̀mí fún ìdí èyí ó ṣeé ṣe káwọn bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì láti fi ẹ̀hónú àwọn wọn sí ìjọba yìí pé kíjọba náà ó tún tòbí rẹ̀ sàn lórí ọ̀rọ̀ àìlétò ààbò tó gúnmọ́ lẹ́bàá ẹ̀ lọ́wọ́ ọ̀sàlẹ̀ ojú ewé kínní ìwé ìròyìn ti fangad yìí kan náà ni wọ́n ti ṣe àlàyé pé wálé ẹ̀dùn ó ti ṣàlàyé o pé orílẹ̀-èdè wa nàìjíríà à ń yáwó lónìí à ń yáwó lọ́la ọlọ́run má sọ wá di olórí aláyà àsan a ní láǹfààní àti yá owó kankan mọ́ o a lè yá owó ká máa fi ṣe ìwé ètò òṣúná mọ́ yáwó lónìí yáwó lọ́la ẹ máa ń sọ ní do ní gbèsè ni ó sì máa ń bà àyàn lójú jẹ́ fún ìdí eléyìí a sì mẹ̀dàn lórí ká máa yá owó láti fi gbé ètò òṣúná orílẹ̀-èdè wa ìwé ìròyìn Vanguard ló gbé ojú ìwé kìíní rẹ̀ mo ti ṣàpọ̀ ṣe ní ojú ìwé karùn-ún ni wọ́n ti jẹ́ òye wá wípé tó ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu bàbá ti padà sólédè Nàìjíríà lánàá ẹ̀ka àbọ̀sà òun náà sì ni wọ́n pé àwọn èèyàn ń kí wọn o lẹ́yìn ìrìn àjò ọlọ́jọ́ méje eléyìí tí bàbá ṣe sí ilẹ̀ Saudi Arabia níbi tí wọ́n ti pé wọ́n lọ síbi àpérò kan mìíní tó ní òun ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó jẹmọ́ ti ilẹ̀ adúláwọ̀ àti ti ilẹ̀ Saudi Arabia àti àwọn ọ̀rọ̀ míì tó ní òun ṣe pẹ̀lú ọ̀rọ̀ ti Guinea Bissau tẹ́ mọ́ gbogbo ohun tí ń lọ ní apá ti ilẹ̀ adúláwọ̀ ń bí tí wọ́n tún ṣe ayẹyẹ ti àádọ́ta ọdún tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí gbogbo ẹ̀ ti jẹ́ wọ́n gba òmìnira wọn ní gbogbo yàtàyò tó ń tí ààrẹ ṣàbà lọ bábọ̀ ààrẹ padà dé sí nàìjíríà láago méje kọjá àṣẹjú márùn-ún lálẹ́ àná pápá òfurufú ti àgbáyé ní Nnamdi Azikiwe làbújá ibẹ̀ náà sì ni bàbá dé sí ìyọ̀nba ọ̀hún kákànjá sí ṣàwárí eléyìí iná ni ọ̀rọ̀ rẹ̀ ń jáde ò lójúde ìwé ìròyìn The Nation kan náà wọ́n ní ní ìpínlẹ̀ ti Ondo lórí ọ̀rọ̀ gómìnà wọn Akérédolú ìyún gómìnà Rotimi Akeredolu lánàá òde yìí náà ni o ni wọ́n ní àwọn ìgbìmọ̀ olùṣàkóso tí wọ́n ń bá ṣe àkóso ń bẹ̀hùn tí wọ́n jọ ń ṣàkóso ìpínlẹ̀ Ondo wọ́n ní wọ́n mọ̀ ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti buwọ́ lu ìwé kan eléyìí tó fìdí ẹ̀ múlẹ̀ wípé wo ìwọ gangan anírètí nù rẹ ọkàn wa balẹ̀ lé ọ lórí eléyìí tí èèbó máa ń pè ní vote of confidence kọ́lẹ̀ pé hmm. wọ́n ní ohun gangan ni wọ́n sọ ò wọ́n ní àmọ́ ṣá kí ni àmọ́ ṣá bẹ̀ wọ́n ní bí àwọn mọ́kànléní ọgbọ̀n bí wọ́n ṣe buwọ́lù pé akérèdọ́lù máa báṣẹ́ rẹ̀ lọ iṣẹ́ hmm. rẹ̀ máa tẹ̀wá lọ́rùn wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn kọmíṣánná méjì làwọn pé ń tàwọn ń tàwọn àwọn ò fi ọwọ́ sí i wọ́n ní àwọn kọmíṣánná méjèèjì ọ̀hún ni ìkànjẹ́ Razak Obe wọ́n ní ẹni tó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ nǹkan àmúṣe agbára àti àwọn nǹkan tí ó jẹmọ́ ohun àmúṣọ̀rọ̀ wọn lẹ́nì kejì òun náà ni Akínwùmí Ṣòwòrẹ́ wọn ni tóun náà tó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ ti ọrọ̀ ajé ìdásẹ́sílẹ̀ àti aláfọwọ́sowọ́pọ̀ ńbẹ̀hùn wọn náà méjèèjì ni wọn ò buwọ́ sí ìwé tí àwọn mọ́kànlélọ́gbọ̀n tí wọ́n buwọ́ sí wọn wá ṣe lálàyé wọn ní ǹjẹ́ pé gómìnà Akérédolú ìlọ́jẹ́ pé látìgbà tí bàbá tí wọ́n ti dé padà láti orílẹ̀-èdè Germany tí wọ́n ti lọ gba eléyìí ti ṣe à ń tọ́jú ara ẹni gbàwòsàn ní Germany tí wọ́n ti dé padà sí Nàìjíríà ní ọjọ́ keje oṣù kẹsàn-án wọ́n ní ilẹ̀ Ìbàdàn ẹni bàbá tí ń ṣàkóso ìpínlẹ̀ Ondo wọ́n ń ṣe é sọwọ́ láti Ìbàdàn ní o ìròyìn tó jẹ mọ́ ìpínlẹ̀ Ondo yẹn ó gùn láti ojúde ìwé ìròyìn The Nation lọ sí ojú ìwé kẹrin torí wọ́n tún mẹ́nuba ti igbákejì gómìnà Lucky Ayédàtiwa ẹ̀ la rèé wò ó tán bẹ́ẹ̀. a lọ tààràtà sí ojú ọjà àmọ́ bá a ṣe ń lọ sójú ọjà ìròyìn kan rèé tó jẹ́ pé ìròyìn ayọ̀ ni fún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ńlẹ̀ wa Nàìjíríà wọ́n ní sáà tó yẹ kí wọ́n lò lórí ẹnu iṣẹ́ ìjọba mm. láti ọgọ́ta ọdún wọ́n ti fò sókè fẹ̀rẹ̀ lọ sí ọdún márùndínláàádọ́rin gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe ṣe ní àlàyé wọ́n ni àwọn aláṣẹ tó wà ní agbọ́nrin iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa nàìjíríà police service commission psa àti iléeṣẹ́ ọlọ́pàá gangan nigerian police force npf wọ́n ti ń wo sàkún pé gẹ́gẹ́ bí wọ́n ṣe ti wà nínú àgbéléwọ̀n tẹ́lẹ̀ wípé ó kéré tán kí ọlọ́pàá tó lè fẹ̀yìntì yóò lo ọgọ́ta ní àkórajọ papọ̀ àtọ́jú orí àtàsìkò tó lò lẹ́nu iléeṣẹ́ ọba ṣùgbọ́n lásìkò yìí o wọ́n ti sún sí ọdún márùndínláàádọ́rin sixty five years kó tó di pé wọ́n lọ wọ́n ní àwọn àgbéyẹ̀wò tán ṣe náà ni pé ọdún tí wọ́n lò lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá yóò ó wá pọ̀ ju àrẹ́gbẹ̀rí ọdún márùndínlógójì ṣùgbọ́n ní báyìí wọ́n lè lo ogójì ọdún ní ẹnu iléeṣẹ́ ọlọ́pàá torí ẹlòmíì lè gbaṣẹ́ lógún ọdún ó láǹfààní àti lò ó síwájú títí di ìgbà tí sáà ọdún tí wọ́n yàn sílẹ̀ báyìí tí ó fi tẹnubodò ọdún márùndínláàádọ́rin ni wọ́n máa láǹfààní àti máa lò báyìí kì í wá ṣe èyí nìkan o wọ́n tún mú ẹnu bà ìlànà bí wọ́n ṣe ń gbà àyàn sídìí iṣẹ́ ọlọ́pàá wọ́n ní jẹjẹ́ mọ̀ pé àwọn kọ́ lọ kọ́kọ́ ìmọ̀ òfin ní fásitì lọ́ọ̀ ni wọ́n lọ kà ńgbà wọ́n sì kà tán wọ́n bá rí iléeṣẹ́ ọlọ́pàá bá ti lóhun ṣe ní ilé ẹjọ́ àwọn ọlọ́pàá wọ̀nyí tí wọ́n rí i pé wọ́n kẹ́kọ̀ọ́ ìmọ̀ òfin àwọn náà wọn ò tún fi síwájú láti lọ́ọ́ ṣojú wọn bẹ̀ torí wọ́n mọ àyínìke àti àyípadà ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú òfin wọ́n wàá fi wọ́n ṣọwọ́ láti lọ́ọ́ ṣojú iléeṣẹ́ ọlọ́pàá síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ okùn tó wà lápá wọn okùn jáńpẹ́jáńpẹ́ ni kọ́pòrà ni wọ́n wọ́n ní kò ní ṣeé ṣe mọ́ o kírò ẹ̀ máa wáyé irúfẹ́ wọn short service ìyún ìlànà gba ojú òpó kékeré láti dọ̀gá ńlọ ẹ̀kún ọmọ àgbà kì í ṣe pé wọ́n ṣẹ̀ lọ bẹ̀rẹ̀ ní lọ́wọ́ ńlẹ̀ wọ́n ní fún ìdí eléyìí wọn ó fún wọn ní oore ọ̀fẹ́ láti máa gba ìlànà ti short service yìí wọlé èyí tí ó tètè mú wọn di ọ̀gá àwọn náà ó lè ní ìgboyà lẹ́nu iṣẹ́ nǹkan tí wọ́n bá ń ṣe débi pé ọ̀gá kan ò ní lè mọ́ ọmọ pé ọ̀ gbọ́dọ̀ kọ́ bẹ́ẹ̀ báyìí ni kò ṣe kọ́ níwọ̀n ìgbà tí wọ́n sì ní ìmọ̀ nípa ti òfin òfin náà láti fi tó ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìrírí ti wà ẹ̀kọ́ ìwé òun ti wà ó ní kí ló kù fún ọjọ́ pé ká fún wọn ní ìmọ̀ tí wọ́n nílò sí lẹ́ka ti iléeṣẹ́ ọlọ́pàá lọ́nà tó gbà tọ́ tó gbà yẹn ni kí wọ́n sì máa ṣojú iléeṣẹ́ ọlọ́pàá ó ní àwọn náà sì rèé wọ́n tún bá wọn jókòó pàdé àwọn ẹgbẹ́ agbẹjọ́rò nílẹ̀ wa Nàìjíríà Nigerian Bar Association wọ́n ní sọ wá dáa kí wọ́n wá sọ pé èèyàn tó lọ kẹ́kọ̀ọ́ mọ̀ òfin ó wá dédìí iléeṣẹ́ ọlọ́pàá tán ẹ̀ wá ní kọ́bùrà ni kọ́ what àtúntò ó gbọ́dọ̀ bá lójú ọgán ẹ lọ sí ojú ewé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn ti The Punch. ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká mọ̀ bọ̀ tààràtà wá sí ojú ìwé karùn-ún àbí ká rojú ọjà ká tó já ọ̀dà náà ẹ jẹ́ rojú ọjà ká já sí bá a bá padà dé mínísítà sọ̀rọ̀ nípa àbá ètò ìṣúná tọdún 2024 kí ló fẹ́ jẹ mọ́ àjàbalẹ̀. àjàbalẹ̀. The ultra modern office complex at number 10 Are Avenue, Bodija, beside Mosh Pharmacy, is up for sale for 170 million naira. This office complex currently generates 10 million naira per annum. With some restructuring, the office complex can generate up to 15 million naira annually. Contact Talk by Edward Realty Company Limited for inquiries now. Buying this ultra modern office complex could be your best investment decision of the year. Call 0805 225 0214 or 090 2022 256 for inquiries or visit our office at second floor Ticket House on Ring Road, Tokwe Edward Realty Company Limited. Happiness, freedom, and peace of mind. oríṣiríṣi ìdè láyé fi dẹni ìdè tó ṣe é fojú rí àti tí ò ṣe é fojú rí ká ṣiṣẹ́ bí erin ká jẹ̀jẹ̀ rí ẹ jẹ́ kí gbogbo èèyàn sọ pé a ti tú mi sílẹ̀ nípasẹ̀ ìpè àwọn bàbá wa nínú ìjọ apọ́sítẹ́lì kristi ó ya ìjájọ pàdé lọ́jọ́ sunday ọjọ́ kẹrìndínlọ́gbà sí ọjọ́ tuesday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún yìí sunday twenty six to tuesday twenty eight november twenty twenty three nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tí ọlọ́run ìtúsílẹ̀ ti fẹ́ máa ṣiṣẹ́ st john anglican primary school ìkirè níjọba àbílẹ̀ rẹwọlé ìpínlẹ̀ ọ̀ṣun ló ti máa wáyé láago márùn-ún rọ̀lẹ́ lójoojúmọ́ prọfẹtẹsì káyọ̀ olúbóyè ọ̀ládé méjèèjì CAC general evangelist nigeria and overseas lolúwo mọ̀ lò lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú ìfàmìróróyàn pastor es famuyide ọ̀ràngún regional superintendent pastor elisha o alalade ọ̀ràngún regional revivalist pastor j olú agbábíàká crusade coordinator tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ gbajúgbajù olórin ẹ̀mí pastor esu ọládélé president CSC nigeria and overseas ọlọ́run ninety thirty ló fẹ́ ṣiṣẹ́ àtúnṣílẹ̀ ní ọ̀ràngún region ìpínlẹ̀ ọ̀ṣun ọlọ́run àwọn baba wa ń dóde ọ̀ ọ̀ràngún region ìpínlẹ̀ téèyàn bá ń ṣiṣẹ́ tí ń bá ń rọwọ́ yọ ojúlówó electronics tó ṣe é lò gbà lọ́tọ́ láti mọ̀ bá nù ilé àti lọ́fíìsì irú ẹni bẹ́ẹ̀ solar telecoms and electronics fónírúurú electronics for ọ́fíìsì ilé ìtura ilé gbé electronics bíi flat screen tv power generators home theatres deep freezer ceiling fans àtàwọn air conditioners lóríṣiríṣi ni gbogbo electronics tẹ́ bá ń fẹ́ lọ́dọ̀ wọn bákan náà ń làwọn android phones àti iphones nípele nípele bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí bẹ́ẹ̀ bá ṣe ń rajà pẹ̀lú ẹ̀dínwó lọ́dọ̀ wọn lẹ́tùmọ̀ gbẹ̀bùn tó jọjú àwọn ilé ìtajà solar telecoms and electronics electronics wà ní challenge wọ́n wà ní palm shopping mall wọ́n ń bẹ nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ eyon filling station ní ìyàgànkù wọ́n wà ní opposite heritage mall ní dùgbẹ̀ wọ́n wà ní isolac building àti solar mega store ní mọ́kọ́lá bákan náà ni wọ́n wà ní àbáyọ̀mí bus stop ní wòrò ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six four one tàbí zero nine one six nine nine eight one six two four ní solar telecoms and electronics shops quality ni ẹ yàn láàyò. ẹ bá wa jọ ẹ bá wa yọ ìmọ̀ràn adóyè tó ti dé ccc goshen parish lọ́lọ́run ọ̀ṣọ́fà ti ń pẹ́ wá o. fifteenth adult harvest and thanksgiving service the celestial church of christ goshen parish olómi ayégo diocese quarters. tó wà ní ayégo abẹ́gi road village junction ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ àkórí ìtọ́dún yìí ìdùnnú àti ọpẹ́ joyous and glorious harvest psalm one twenty six verse three to five àlàkalẹ̀ ètò gbogbo lọ́wọ́ fún ìkórè ìtọ́dún yìí friday seventeen november ní press night láago mẹ́wàá lẹ́la máa máa bẹ̀rẹ̀ àwọn olórí ẹ̀mí tó máa mínísítà ìyanu olúwa praise ṣẹ́gun singa today king seven hallelujah cornerstone akọrin ìjọwọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ saturday eighteen november most superior evangelist jm Oyeliro, la máa ṣe àmì sasavi remembrance fún bẹ̀rẹ̀ láago mọ́kànlá sunday nineteen november ní kórè àti ìdúpẹ́ olùgbàlejò ní mother celestia prophetess co oyelero telephone zero nine one six four one three seven seven six nine àjọ̀dún tọdún yìí máa bí testimony fún wa lórúkọ Jésù nínú oṣù kọkànlá nọ́vẹ́mbà yìí ó yẹ jẹ́ káyọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilé gbẹ́dùnú fọmọ nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó yá one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ ilẹ̀ àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o. apẹtẹ ológun ẹ̀rí road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí electricity àti solar street light tó ń tàn yín yín yín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá yọlẹ̀ tiẹ̀ pẹ̀lú three hundred thousand naira promo price tá a fi já London Villa Estate nínú ọ̀rá lóṣù November yìí kódà o láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ẹni bá tún sanwó tiẹ̀ lẹ́ẹ̀kan yóò jàǹfààní odidi àpò sìmẹ́ǹtì márùn márùn-ún tó fi mọ́ àwọn gbàǹkangbè ẹ̀bùn àgbérelé bíi DSTV GoTV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tètè lọ́ra tiẹ̀ kóṣù yìí ó tó parí o. kàn sí ọ́fíìsì Design Bricks tó wà ní Iwo Road àti Bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. wàrà lẹ́tì ẹni London Villa Estate Design Bricks àjọsọ àti àdéhùn bẹ́ẹ̀ o ẹ ọ̀rẹ́ ó dàbí pásọ dúdú làwọn agbábọ́ọ̀lù Chelsea wọ̀ lánàá. àá ah, ah, níbo. ó láti bí ọjọ́ mélòó kan mọ̀ ní tẹlifíṣàn mi ò ti yọ kọ́lọ̀ mọ́ black and white ní so ǹbá ti lọ́ra mi ṣùgbọ́n sapa ò gbé mi. sapa bíi ibo o ò tí ì pọ́npa Solar Black Friday ni Solar Electronics Black Friday lọ́dún tá a wà yìí solar electronics black friday ò mú kékeré kàǹkà hẹ̀rìmọ̀ ni tí wọ́n gbé ká mọ́ solar black friday ń lọ lọ́wọ́lọ́wọ́ ọmọ gọ̀rẹ́ thirty two inches television fún sixty thousand naira forty three inches smart tv ní one hundred and thirty five thousand blender ní twenty thousand fáànù eighteen inches ní twenty nine thousand àti sixteen inches ní nineteen thousand àtọ̀pọ̀ àwọn ọjà amúnú ẹni dùn fún black friday tí ń lọ lọ́wọ́ solar electronics nìkan ni ẹgbọ́ kan kú òǹbò mi. ẹ mọ̀ lọ tààrà sí solar telecoms and solar electronics wọ́n wà ní wo road wọ́n ń bẹ ní mọ́kọ́lá roundabout bẹ́ẹ̀ ni à ń bẹ challenge wọ́n wà ní palms mall bákan náà ni wọ́n wà ní yàgànkú ní dùgbẹ̀rù ìwọ náà lọ mú electronics tàbí àwọn fóònù tiẹ̀ fún owó tí ò gunni lápá wọ́n jẹ́ kẹ́mù kérésì tí ń jáde láwọn ilé ìtajà wa ó fò ooru ó pọ̀ pọ̀ pọ́lẹ̀ ní solar telecoms and electronics black friday n tó dáa tó rẹwà tọ́ sí ọ. kò mà sọ ohun tọ́lọ́run mi kò lè ṣe fẹ́ mi ọmọ rẹ̀ o kò mà sọ ohun tọ́lọ́run mi kò lè ṣe lásìkò rẹ̀ agbára kan wà tí kì í bá tì tó ń ṣiṣẹ́ àmì àtagbára nínú ìjọ world healing evangelical church prophetic and revival ministries soludo layout alexandra odualaro amak nursery primary school àpáta ìbàdàn agbára ọlọ́run kì í bá tì ni ó tún máa rìn kọjá lára ọ̀tọ̀ nínú ìpàdé wákàtí méjìlá pẹ̀lú olúwa olóṣù mẹ́tamẹ́ta ní gbogbo ọjọ́ kejìdínlógún oṣù kẹta síra wọn eighteenth of every three three months aago márùn-ún ìdájí sí márùn-ún ìrọ̀lẹ́ plan to attend this edition your miracle is certain with christ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ni y yóò máa da ìpè pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ fún ìtúsílẹ̀ rẹ. olùgbàlejò ni pastor mrs v o join thousands of people this quarter at world healing evangelical church soludo layout alexandra odualaro amak nursery primary school àpáta ìbàdàn tèmi tiẹ̀ kò ní ṣòro ṣe lórúkọ jésù àmín. bá a fà wá sí ní àwọn iléeṣẹ́ tó ń pèsè fóònù èwo ló gàdàgbà tó jáske tó lè fọwọ́ méjèèjì sí búrátì fún. ah tecno ni o tẹ́kínò gan lójúlówó dán nínú ká pèsè fóònù aláyèrè pẹ̀lú gbígbínnikin dískàtì ajámọ̀láyà bí òkè tẹ́kínò black friday lélẹ́yìí tó falẹ̀ ya ìràwọ̀ ọ̀sán tó tó táwọn àgbà pé wò ilé ìtajà top success lórí eré kalẹ̀ sí gbogbo ọjọ́ jímọ̀ lóṣù kọkànlá ilẹ̀ fìdí farabandẹ̀ lórí tecno phantom x2 series ẹ̀dínwó 150k lórí tecno phantom v fold ẹ̀dínwó 200k lórí tecno Camo 20 pro ẹ̀dínwó 50k lórí tecno spark 10 5g ẹ̀dínwó 40k kéku ilé ọgbọ́n kó sọ fún toko ọjọ́ monday november twenty lájẹsùn àtẹ̀yìn ẹ̀ẹ́dà gírígírí wàá pàdé ọdúnladé adékọ́lá nílé ìtajà top success tó wà mọ́kọ́lá ìbàdàn nígbà tó bá ń dá thirty thousand padà fún gbogbo oníbàárà kẹ́ ẹ lọ fi ṣe sùn àtẹ̀yìn lórí tecno pop seven series àti tecno spark ten series lásìkò ogod tí nàìjíríà wà báyìí ilé ìtajà top success náà ti lọ rí ra fóònù pẹ̀lú ẹ̀dínwó tó gan tí ọ nínú black friday jẹ́ tecno gbédè tecno november black friday pẹ̀lú top success àtọ́dúnladé adékọ́lá ó ń ṣe yòdòyìn dín. má bẹ̀rù ìwọ ilẹ̀ nítorí olúwa yóò ṣe ohun ńlá jọ́ẹ́lì oríkejì ẹsẹ̀ kọkànlélógún èyí ni àkórí ìsọjí onínà fáàlì báíbà twenty twenty three ọlọ́run tó ń ṣe ohun ńlá ló gbin igi fáàlì báíbà tó ń rúwé lọ́dọọdún pẹ̀lú gbáǹkọ́gbìn iṣẹ́ ìyanu tó ń ṣẹlẹ̀ tí kò bá sú ọlọ́run láti máa dá sí ọ̀rọ̀ ayé àwọn ènìyàn ní fáàlì báíbà èṣe tí ọ̀rọ̀ ayé rẹ yóò wá fi sú ọ pàkẹ́tì mọ́lẹ̀ láti wá darapọ̀ mọ́ búlọ́gọ̀ bíi tirẹ̀ láti tọ́ agbára ọlọ́run yìí wò fún ìgbàlá ọkàn ìwòsàn ìtúsílẹ̀ àti àṣeyọrí lórí òwò àti iṣẹ́ rẹ̀ àwọn tí ọlọ́run yóò lò nípasẹ̀ jésù kristi ní rẹ́fẹ̀núà ad ìdágbójú ọ̀ṣun reverend gbẹ̀ngà kòtìlà pásọ ayọ̀ jẹ́jẹ́ àti àwọn olùgbàlejò àgbà prophet pf ọwá àti reverend mrs co ọwá àkànṣe ìpàdé àdúrà wà lójoojúmọ́ fún àwọn tó wojú ọlọ́run fún ọmọ láago mẹ́sàn-án àárọ̀ tí fáàrí bàbà gangan yóò sì máa wáyé láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ láti sunday november nineteen títí di saturday november twenty-five àṣekágbá ní ìsìn àjọyọ̀ àti ìdúpẹ́ ní sunday november twenty-six láago mẹ́wàá àárọ̀ ibi ìsọjí ní christ bible miracle church pf ọwá crescent adéyẹmọlé àwòtí mọ̀lété ìbàdàn jésù ni olúwa. táyé Arroz gbáradì àsìkò tó ti tó táriwo bẹ̀rẹ̀ kó dàdí omidan tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ fún tọdún twenty twenty three èyí ni ó sì pé ìgbà ogún tá a ti ń dádí ẹwà fáwọn omidan wa nípìnlẹ̀ ọ̀yọ́ ìtàgé ti wà ní sẹpẹ́ mayor essex brand ti ṣe tán láti gbà wá lálejò nínú gbọ̀ngàn felicia ti ń bẹ ní jọgọ center nìbàdàn omidan tó bá gbégbá òrókè náà lọlé pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ti ń kàmì tótó látọwọ́ ìlàjì and sports resort ẹ̀yin omidan ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀ tamara ẹ̀ wá ṣàfihàn ẹwà àtọ́gbọ́n ti máa mú yín tayọ lóòrèkóòrè fọ́ọ̀mù ìkópa ti lẹ́ka akéde àti polówó ọjà ìkànnì fresh fm ìbàdàn pé zero eight zero three seven one seven eight zero four three dídádìẹ wà fúnmidà tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ ti tọdún twenty twenty three sunday ọjọ́ kẹta oṣù kejìlá yóò wáyé báyìí dípò ọjọ́ kẹwàá tá a ti ń kéde tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú gbọ̀ngàn felicia ti ń bẹ ní jọgọ́ sẹ́ńtà nìbàdàn bẹ̀rẹ̀ ní dídí aago méjì ọ̀sán ẹgbẹ̀rún méjì náírà lówó wọlé gbogbogbò ìjókòó ọlọ́lá lẹ́gbẹ̀rún mẹ́wàá náírà omidan tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ ti twenty twenty three agbátẹrù ìpolongo wo tiwantiwa one zero six point five fm fresh fm Ibadan àti blast ninety eight point three fm. ọlọ́run ọ̀la yẹmi ogun kì í ṣe tẹ́lómi rán lórí ibùdó jésù tó fẹ́ ju ayé lójú ṣe wọ́ndà. sábẹ́ máa jẹ́ mu ìpè akọni ìgbàgbọ́ tó rà àánú gbà. apọ́sítò dọ́tọ̀ láyẹ̀mí ọmọ ẹlẹ́dùnmarè one. lórí òkè ibùdó jésù prayer mountain for all the nations. pẹ̀lú àkọsí ìpàdé ọjọ́ ìsinmi onísọ̀ndẹ̀ méje tá a tàkórí ẹ̀ ní. ìyanu gẹ́gẹ́ ń tọ̀. last minute miracle. bẹ̀rẹ̀ láti sunday november twelve sunday november nineteen sunday november twenty six sunday december three sunday december ten sunday december seventeen. tó sì máa wá sọ pé lọ́jọ́ sunday december twenty twenty four. bẹ̀rẹ̀ láti aago mẹ́wàá wúrọ̀ lórí òkè ibùdó jésù city òpópónà ẹrùmú ọ̀nà ìwọ̀sí ìbàdàn nìbàdàn. alárò apọ́sítò dọ́kítọ̀ ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè nọmba one. wọ́n fi rẹ̀ ìyanu ìbùkún tó ṣe fojú rí. yà á yẹ gbogbo ní kojíko ènìyàn lẹ́nu ni. ọkọ̀ fẹ́ máa wà látàwọn bí wọ̀nyí. miracle city ọ̀dẹ́yẹmí street liberty stadium òkè àdó ìbàdàn. tl oyesina mọ́nàtọ́ ckc odò ọ̀nà. pápá ìṣeré tọkọtaya ìyànà ẹrùmú zero nine zero forty five forty five fifty two eighty six. the same jesus. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. ẹbí ní sẹ́rí wá hallelujah ìjọ celestial church of christ rama glorious parish tún pè gbogbo ènìyàn sí ibi ìkórè àgbà ti ọdún two thousand and twenty-three ọdún kọkànlá tí a pè àkórí rẹ̀ ní divine restoration yóò máa wáyé ní promise land estate odòkun health center odò ọ̀nà kékeré ìbàdàn ọ̀pọ̀ ètò ẹ̀mí láti là kalẹ̀ láti ọjọ́ ajé monday ọjọ́ kẹtàlá wọ ọjọ́ ìsinmi ọjọ́ kọkàndínlógún monday wọ thursday ìsọjí àgbàyanu yóò máa wáyé ní láti agogo márùn ìrọ̀lẹ́ di agogo mẹ́jọ alẹ́ tuesday àwọn wòlíì máa wà ní àyíká láti máa ṣọ́nà fún gbogbo ènìyàn friday musical concert àwọn olórin ẹ̀mí yóò máa fi orin dáwọ́ yá láti agogo mẹ́fà ìrọ̀lẹ́ olùgbàlejò àgbà akọrin lay superior elder sister deborah salami yóò máa gba àwọn akọrin ìjọ ccc ìkẹjà cathedral parish one ccc polytechnic ìbàdàn student parish àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọjọ́ sátidé ni a máa ṣe sanitation ọjọ́ ìsinmi ọjọ́ kọkàndínlógún ni ọjọ́ ìkórè tí ìsìn náà máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́wàá àárọ̀ olùgbàlejò àgbà ni most superior evangelist alexander ojimekele come and encounter jesus the divine restorer. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. Ọlọ́run ayérayé ò ó lógo dídọ́jú praise in power night. ìṣẹ̀lẹ̀ ìyìn àti agbára ti ìpàgọ́ ìyìn pípẹ́ ọlọ́dọọdún tí ìṣẹ̀lẹ̀ kejìlá irú rẹ̀. ọdọọdún ni ọ̀rọ̀ gọ̀jígọ̀ tí ń gbénà ló ń ṣiṣẹ́ agbára. wọ́n ń ṣe bẹbẹ bíi tàtijọ́. létí pẹsẹ̀ ìyẹn alágbára yìí. prophetess florence olùdàmọ́lá jp. ní èmi àwọn wòlíì kọ sí láti máa ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún. ẹ kò ni tí ń jẹ́ èmi ni. gẹ́gẹ́ bí exodo orí kẹta ẹsẹ̀ kẹrin láti sunday november twelve títí lọ dé sunday november nineteen twenty twenty three ló fi máa wáyé. ìsọjí máa wà láago mẹ́fà ìdájí. and prophetic power night ní tọjọ́ friday november seventeen raise rice àti gàrí wà fún igba ènìyàn tó bá kọ́ dé lọ́jọ́ friday praise night láago méje ìrọ̀lẹ́ bísí ìdúpẹ́ lọ́ọ́ fi kẹsẹ̀ rẹ̀ ńlẹ̀ lọ́jọ́ sunday november nineteen ọ̀pọ̀ olórin ẹ̀mí ló ti wà ní ìgbáradì èlẹ́jà kìtúndé ọlọ́run sọ bẹ́ẹ̀ evangelist bukola akande ṣẹ̀wẹ̀lẹ̀ jésù gbogbo ìjọ christ testimony and restoration ministry wà ní protecting stroke seventeen testimony arena ẹ̀rí jésù close ọmọlẹ́sọ̀ ọ̀gá ńlá nítòsí báńkì olódó lójú ọ̀nà ìwọ́dọ̀ di ìbàdàn prọfẹ̀tẹ̀ florence olùdàmọ́lá jp ní ìmọ̀ àgbà gbogbo ènìyàn lálejò zero eight zero six zero two four eight six five two praise and prophetic power night jẹ́jọ́ pàdé ńbẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn padà ẹ̀ látọjú ọjà adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọbẹ̀ ṣeun ká sọ̀rọ̀ ìyàwó ọmọlúwàbí nìyẹn mo pé bàbá dé ọ̀rọ̀ tí mínísítà sọ bẹ́ẹ̀ ń bẹ̀ẹ́ sórí agbágbé o mínísítà fún ètò ìṣúná nàìjíríà wálé ẹ̀dùn ló ti ṣe bẹ́ẹ̀ ló ti wí nǹkan kan síta sí ti aráyè ó pé lórí ọ̀rọ̀ àbá ètò ìṣúná tọdún 2024 àní-àní ò sí o àwọn ò faramọ́ àwọn ò sì gbà ń tà wọ́n kó pé orílẹ̀-èdè nàìjíríà yóò tún wá lọ rè ya owó láti fi ṣe bẹ́ẹ̀ bó ta bùkátà àbá ètò ìṣúná ọ̀hún nígbà tó bẹ̀rẹ̀ sí ni máa ṣe lálàyé ní àgbékalẹ̀ tó ní òun ṣe pẹ̀lú ọ̀rọ̀ aláìyáwó máa fi bó ta ètò ìṣúná bùkátà ọdún 2024 ẹ̀ẹ́dún ni bàbá ní ká wo àákò eléyìí tí a wà yìí a rí wípé ó ti jẹ́ àákò kan fúnlẹ̀dẹ̀ nàìjíríà láti rí dájú wípé à ń gbìyànjú mọ́ gbójú ń bẹ̀ lórí ọ̀rọ̀ à ń yáwó tó mọ̀ ya owó kún eléyìí tí ó ti wà ńlẹ̀ lánàá ti ṣọjọ́ ọjọ́bọ̀ iná ló sọ ọ̀rọ̀ yìí o láàkò eléyìí tó ṣe bẹ́ẹ̀ tí ó lọ rèé yọjú sí ìgbìmọ̀ tẹ́kótó tìlẹ́gbìmọ̀ asòfin àgbà nílẹ̀ yìí torí sí ọ̀rọ̀ ti ìṣúná tòun àtòlù tèmọ́ ti ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ àti ti ìtọ́ni ń ṣe pẹ̀lú àwọn gbèsè àjẹ́lẹ̀ sókè òkun àlàyé yẹn kúnlẹ̀ ojúwe karùn-ún ìwé ìròyìn Nigerian Tribune ó wà ń bẹ̀ ìwé ìròyìn The Nation àwọn náà gbé. ìgbà táàbọ̀ kó ònú ẹ̀ràbù ẹ̀bùta lórílẹ̀‐èdè wa Nàìjíríà láti mọ̀ àwọn ìgbìmọ̀ alálàáfíà tí wo kò kárí bó o ní ètò òdìbò ṣe lọ ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ láti ọ̀dọ̀ ẹni tí í ṣe adarí wọn general abdulsalami abubakar wọ́n ní ẹ̀rà bọ́ ẹ̀bùta lórílẹ̀‐èdè wa nàìjíríà ó sì ń hàn ọlọ́run nìkan ló lè bá a lè kúrò lágbo rẹ̀ nítorí ó ń fòrò ẹ̀mí abala ètò òdìbò kò á tán bẹ́ẹ̀ o ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè nàìjíríà ó ti padà gbà fún ìfẹ̀hónúhàn tó wáyé ní yenagoa yípe alábòjútó iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ bayelsa tí àwọn aráàlú làwọn ò fẹ́ mọ́ olùkàyọ̀dé ẹgbẹ́tókun ti pa á láṣẹ wáyé pé alákòóso iléeṣẹ́ ọlọ́pàá náà eh, alábòójútó iléeṣẹ́ ọlọ́pàá náà tọ́lání aláùsá kó kú òun bẹ̀ wọ́n sì ti gbé ẹlòmíì àlóyẹnu ìdú wọ́n ti gbé e lọ síbẹ̀ pé láti lọ́ọ́ fi rọ́pò rẹ̀ ẹ lọ tààràtà sí ojú ọjà nígbà bá padà dé. ìpínlẹ̀ ọ̀yọ́ là ń bọ̀. àjà balẹ̀. orúkọ mi ni àṣàkẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ilé mo ti sin oríṣiríṣi adìẹ rí ní nǹkan bí ọdún méjì sẹ́yìn nígbà tí tóyìn ọ̀rẹ́ mi rí bí mo ṣe ṣe wàhálà lórí àwọn adìẹ yìí ó wàá sọ fún mi nípa adìẹ nọ́ìlà mo fi tó baálé mi létí bí a ṣe bẹ̀rẹ̀ sí ní sin adìẹ nọ́ìlà nìyẹn èmi ni ti ní tòótọ́ láìpẹ́ ọjọ́ ìyàtọ̀ hàn àǹfààní jabua ló wà nínú sísin adìẹ yìí sísin adìẹ nọ́ìlà fi mí lọ́kàn balẹ̀ àwọn adìẹ mi ò kí ń kú bíi ti tẹ́lẹ̀ adìẹ nọ́ìlà ò kí ń déédéé ṣe àìsàn bí àwọn adìẹ yòókù adìẹ nọ́ìlà rọrùn láti sìn torí pé àyíká ilé ni wọ́n wà wọ́n sì lè jẹ oúnjẹ àjẹkù ìdílé ṣé ti èrè tabuwa tí mò ń jẹ ni ká sọ ni àbí ẹyin tí mò ń rí tà lóòrèkóòrè ni ká wí kódà mo ràn bálẹ̀ mi lọ́wọ́ pẹ̀lú ríra àwọn nǹkan díẹ̀díẹ̀ tí ẹbí wa nílò yàtọ̀ sí owó tí mò ń rí lórí sísin nọ́ìlà mo tún jèrè ìlera tó péye èmi àti àwọn ẹbí mi jẹ ẹyin àti adìẹ lóòrèkóòrè láì pa òwò mi lára. dàbí àṣàkẹ́ ra nọ́ìlà ta nọ́ìlà jẹ adìẹ àti ẹyin nọ́ìlà. láti rí ojúlówó adìẹ nọ́ìlà rà á láti iléeṣẹ́ amo farm cibra archery fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé zero seven zero zero six zero zero zero six zero zero bàbá dami mogo olùsàmúlò alọ́ńbọ̀ wá síbàdàn ìwọ ló kàn láti sọ tẹsítímọ́nì. gbogbo ìlú ìbàdàn lápapọ̀ ló máa sọ̀rọ̀ ẹ̀rí bí wòlíì máa jẹ̀mú pírọ́fẹ́sà olúwalọ́ adámímógó ti CAC grace of mercy diamond pàtí dẹ́sẹ̀ wọ̀lú ìbàdàn pẹ̀lú ìfàmì òróró yẹn agbára o lọ́jọ́ sátọ́dẹ̀ eighteen àti sunday nineteen november ìpàdé máa jẹ̀mú bẹ́ẹ̀ náà ni òwúrọ̀ àánú àti ìfàmì òróró yàn. morning of mercy with anointing service. àkórí ẹ̀ divine ẹ̀ ìrànlọ́wọ́ látòkè. lọ́dún tí ń parí lọ. inú ìpàdé ọjọ́ méjì nílùú ìbàdàn. bí jésù ti fẹ́ péré òpin ọdún fún gbogbo olùgbé ìbàdàn. ire rẹ̀ ò ní dàpínlẹ̀ ọ̀pọ̀ rẹ̀ sí ọlọ́run alàyè àtàwọn olórí ẹ̀mí bíi kẹ́mírí ó bò. tèmi tọ́pẹ́ ọmọ alágbàwí. wọ́n á máa kọrin ẹ̀mí. wòlíì sàmúlò alọ́dámímúgo. wọ́n á máa da òróró ìgbẹ́dídì àti ìtura lé gbogbo èèyàn lórí. lọ́jọ́ sátọ̀dẹ̀ eighteen november aago méjì òwúrọ̀ seven a.m. lọ́jọ́ Sunday aago mẹ́fà ìdájí six a.m. la ó pàdé Dayland event center opposite gbaremu market barak Sango Ẹlẹ́yẹlé ròdù ń bàdàn la ó ti pàdé o bẹ́ẹ̀ la yẹ wọ́n náà wọ́n kánsẹ́lì máa wà láti rí wòlíì. Ìbàdàn. Máa lọ wàrà ló máa lọ sùn ẹgbẹ́ yeye thirty twenty mo béèrè mẹ́ta gbà béèrè mẹ́ta thirty twenty. Ó ti di mẹ́ta bẹ́ẹ̀ni ẹ lè kópa lórí thirty twenty lójú òpó MTN Airtel àti nine mobile báyìí bákan náà ogún èèyàn ni yóò máa jẹ àwọn ẹ̀bùn lọ́sẹ̀ẹsẹ̀ lórí thirty twenty kí ló tún dúró wò pé thirty twenty tàbí kí o tẹ star thirty twenty ash lójú òpó MTN Airtel àti nine mobile dáhùn ìbéèrè mẹ́ta lọ́nà tó dáńgájíá kí o lè láǹfààní láti kópa nínú ìyíkó tó ríire tó máa ń wáyé ní gbogbo òpin ọ̀sẹ̀ níbi tó ti láǹfààní láti jẹ ọ̀kan lára àwọn ẹ̀bùn bíi tẹlifíṣàn home theatre solar products gas cooker microwave oven fan blender ẹ̀bùn owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tí máa tẹ́tí sí gbogbo ètò tí dr yinka ayéfẹ́lẹ́ ń ṣàtọ́kùn ẹ̀ lórí ìkànnì fresh fm ní gbogbo ọjọ́ sunday láti mọ̀ bí o bá wà lára àwọn olóríire tí ó máa jẹ àwọn ẹ̀bùn thirty twenty thirty twenty ti gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ àkókò tiẹ̀ náà rí láti jẹ̀bùn. thirty twenty ọlọ́run pé bàbá wòlíì samuel káyọ̀dé abíára tìjọ sí èsì àgbàlá ìtura kárí ayé ń pè wá sí àjọ̀dún jésù tọdún yìí àkòrí ni ojú rere tí kò wọ́pọ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday december four títí di sunday december ten ní olú ìyá ìjọ sí èsì àgbàlá ìtura ọlọ́dẹ ní ìfẹ́rò ní ìlú ìbàdàn gbọmọgbọmọ ní ìpàdé àdúrà láti ọjọ́ ajé monday december four ìpàdé àárọ̀ agogo mẹ́sàn-án òwúrọ̀ onírúurú àkànṣe ètò wà fún gbogbo àwọn one pm lójoojúmọ́ agogo márùn-ún ìrọ̀lẹ́ ní ìsọjí alágbára àti òru lójoojúmọ́. ọjọ́rú wẹ̀sì december six ni back to bẹ́tẹ̀ ní orísun ìjọ àgbàlá ìtura tó wà ní old ife road látago méje òwúrọ̀ àṣálẹ̀ iṣẹ́ mẹ̀tíṣẹ́ ìyanu ńlá ni jímọ̀ friday december eight látago mẹ́wàá àṣálẹ̀ ọjọ́ sunday december ten Ni ìsìn dúpẹ́ festival àti dúpẹ́ ọgọ́ta ọdún sixty years iṣẹ́ ìránṣẹ́ bàbá wa abíára bàbá wòlíì samuel káyọ̀dé abíára àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run àlàyé tó fi mọ́ àwọn ìlú mọ̀kan olórin ẹ̀mí lolúwa máa lò láti monday december four sí sunday december six ojúrere tí kò wọ́pọ̀ ń dúró dì ọ́ jésù lolúwa sua. alimaliki ababita aloga. òótọ́ ni kára ojú pépé la fi ṣiṣẹ́ ajé alimalik ababitas master key kọkùnrin ó jí ní kùtù àì kára ó kọfẹ kó o bọ́ lọ́wọ́ ara ríro àtibàrí fífàso kálẹ̀jọ obìnrin ó bá ìrọ̀rùn dé alimalik ababitas master key là ń pèrè yẹn egbòogi ìbílẹ̀ pọ́nbélé la fi ṣe kò sì lọ́tí nínú pété tọkùnrin tóbìnrin ló lè lò àmọ́ kò sí fún aláboyún àtọmọ orí rẹ̀ ò tí ì pé ọdún méjìlá alimalik ababitas master key nafdac lulọ̀ǹtẹ̀ gbà ẹ jí papọ̀ kọ̀ọ̀kan kẹ̀ẹ́dá sọ fún ẹ ó rí i pé nǹkan ju nǹkan lọ. bí ẹ fẹ́ rà á lẹ́yọ ẹyọ tàbí aláràtúntà ẹ kàn sí bestcourt investment company limited tó wà ní amúlòkó ọ̀dẹ́yàlẹ́ àjíà road ìbàdàn tàbí kí ẹ pé zero seven zero five seven eight six three one four eight tàbí zero nine zero seven four eight zero three two nine one almalik ababitas master key òun lèmi ń lò ìwọ náà gbẹlura kò mọ̀ ta pírí bí ẹ̀yìn olóńgó. adimadi kábàbí ta. Dialoga. òní májẹ̀mú àlàáfíà tún ti dé lákọ̀tún lọ́dún yìí nínú ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún festival of peace ọjọ́ méje gbáko ni ìpàdé àdúrà yóò fi wáyé pápá àṣẹrẹ CAC primary school abiri ìkòyí láti máa pàdé lọ́jọ́ méjèèje olúwa tó ń gbénu prophet Jeremiah olùtọ́pẹ́ adéyẹmọ sọ pé òun fẹ́ fún gbogbo ènìyàn lórúkọ tuntun àgàn aláìníṣẹ́ ológun ọjọ́ pípẹ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday ọjọ́ kọkàndínlógún sí ọjọ́ friday ọjọ́ kẹrìnlélógún oṣù kọkànlá ọdún yìí ìpàdé àárọ̀ àti sọjí ni o aago mẹ́fà kùtù nípàdé tààrọ̀ aago mẹ́rin àbọ̀rọ̀ lẹ́nìí sọjí ọjọ́ friday tó parí ní sóòru láago mẹ́sàn-án alẹ́ ọ̀pọ̀ àwọn olórin àtìránṣẹ́ ọlọ́run ló ń bọ̀ pásítọ̀ solomon ogunwálé pásítọ̀ sam adésóyè prọfẹ̀t adé olóyèdé prọfẹ̀t timothy ayọ̀ọ́lá prọfẹ̀t dr christian olú olúwàwùmí prọfẹ̀t sam olú alọ́bàbà adámimógo seun praise ọ̀dúnmúráyọ̀ ilésanmi kọ́pẹ́ alágbàwí àti kẹ́mi riobof olùgbàlejò àgbà ní pásítọ̀ ihò alálàdé csc òkè dcc superintendent ẹni tí olúwa fún festival of peace ni wòlíì tí jeremiah olùtọ́pẹ́ adéyẹmọ jp csc ìkòyí district evangelist festival of peace twenty twenty three olúwa fẹ́ fún ọ lórúkọ tuntun ìyanu rẹ̀ dájú. àrìnlọ́gbẹ̀ tó dára lọ́nà mobile video. àgọ́ ìwòye twenty twenty three bẹ́ẹ̀ ni o iṣẹ́ òru alágbèéká àtijọ́ apostoli náà lábẹ́ bàbá wa pastor doctor ea ojo jp tó ń bọ̀ wá sí the apostolic church nigeria àgọ́ ìwòye area headquarters number two adenugba street beside honourable adesegun's house òkè èbúté àgọ́ ìwòye nípínlẹ̀ ògùn friday seventeenth november ọdún twenty twenty three yìí ìsọjí la máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ láago márùn-ún ìrọ̀lẹ́ ẹ̀kọ́ bíbélì ló máa tẹ̀lé láago mẹ́jọ àṣálẹ́ bákan náà faith clinic láago mẹ́wàá alẹ́ kó tó di wípé ìṣọ́ òru máa tẹ̀lé láago mọ́kànlá kọkànlá alẹ́ di àfẹ̀mọ́jú ọjọ́ kejì ìṣọ́ òru yìí bó ti wà fáwọn ọkùnrin bẹ́ẹ̀ náà ló wà fáwọn obìnrin o àwọn tí ọlọ́run máa lò ni pastor Doctor ea ojo jp general coordinator pastor io jẹ́mi ṣènìyàn àgọ́ ìwòye area superintendent lolùgbàlejò pastor dr lo ọládélé lọ́nà territorial administrative secretary pastor dr sgo uye jp vice president the apostolic church nigeria and lọ́nà territorial chairman friday seventeenth november ọdún twenty twenty three yìí máa bọ̀ kájọ gbàdúrà papọ̀ èmi pẹ̀lú ẹni ìyanu kan lọ́dún yìí lórí lórúkọ Jésù. The eighth edition of NBC Yemishonde Broadcast Media Stakeholders Forum is here the role of mass media in national development. Date is Thursday, 23rd November 2023. Time 10 a.m. Venue Alumni Hall, University of Ibadan. Keynote address will be delivered by Charles Ebuebo, Director General, National Broadcasting Commission. Paper presenters are Professor Isaac Olawale Albert, Professor of African History, Peace and Conflict Studies, University of Ibadan. Mrs. Francisca Ayeton, Director Broadcast Monitoring, National Broadcasting Commission. Commission, Mrs. Susan Obi, Director of Public Affairs, National Broadcasting Commission. Some of the paper discussants are Tung Okewale Shonaya, Edmond Obilo, Ambrose Shomide, Femi Adefila, and a host of others. Attendance is free. Forum convener Yemi Shonde says, Come, come on, come, come all. ọlọ́run bàbá lọ́la. fire pentecost twenty twenty three fire pentecost outreach ministry pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ cac chapel of blessing district headquarters ìyànà bódìjà ọjọ́ ìwó road express ìbàdàn lọ́sọdúngbọ̀wọ́ ẹ̀ ìpàgọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú workers and ministers fire conference ní sátidé ọjọ́ kejìdínlógún oṣù kọkànlá ọdún yìí láago mẹ́wàá àárọ̀ ìsọjí alágbára ni ó wà bẹ̀rẹ̀ ní monday ogúnjọ́ di thursday ọjọ́ kẹtàlélógún oṣù kọkànlá ọdún yìí láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ àyẹ̀wò ìlera ara wa lọ́fẹ̀ẹ́ láàfin bẹ̀rẹ̀ ti friday ọjọ́ kẹrìnlélọ́gbọ̀n láago mẹ́sàn-án àárọ̀ ìṣó òru tó gbóná janjan láfi káàdì ẹ̀ lálẹ́ friday bákan náà látago mẹ́sàn-án alẹ́ dàárọ̀ kùtù sátidé ẹ̀la wọn bíi tiná làkòrí fáyà tọdún yìí bó ti wù kó gun ayé rẹ̀ ó pọ̀ tó ẹ̀la wọn bíi tiná òjò wọnú lórúkọ jésù à ń retí àwọn ikọ̀ olúwa wọ̀nyí pásọ ẹ̀sọ̀ gbìrò pásọ ẹ̀mú albert pásọ fẹ́sọ̀ sọdún ayọ̀ pásọ ẹ̀mí aláwọ̀dé pásọ paul oni àti prince adéríbigbé pẹ̀lú ọ̀pọ̀ olórin ẹ̀mí wòlíì joshua ajífowówẹ̀ baba fàyà ni ó gba gbogbo wa lálejò fún àlàyé pé zero zero three zero eight one one four zero one fire pentecost twenty twenty three ìyànà sọgbàkọ́bódìjà ìbàd Ibadan, 18 to 24 November is going to be powerful. Be there. Ajá balẹ̀. Ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn ó ń tẹ̀ ẹ́ síwájú ìkànnì fresh one zero five point nine Sàámú wọ́n ní kinní kan kì í kọ eré àsárelé ẹṣin ni àwa náà gbọ́dọ̀ kọ́ ẹ já lọ sí ojú ìwé kẹtàlá ìwé ìròyìn Nigerian Tribune ibi tí ọ̀rọ̀ ti ní ṣe pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n pe Sultan ti ìlú Sokoto títún ṣe ààrẹ àgbà fún ìgbìmọ̀ tó ń ṣàkóso eléyìí tó ga jù lórílẹ̀‐èdè Nàìjíríà tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn Islam Alhaji Mohammed Saad Abubakar lánàá ti ṣe ọjọ́ Ọjọ́bọ̀ Thursday òun náà ni bàbá ṣiṣọ lórí eléyìí ti ṣe mọ́sálásí kan tí ó jẹ́ ti ìjọ tàdọ́mọ̀lì muslimin otm organization of tàdọ́mọ̀lì muslimin tó wà ní àdọ́gba ní ìwòrò òdùnbàdàn wọ́n pe eléyìí tó jẹ́ pé gómìnà ti ìpínlẹ̀ ọ̀yọ́ òun náà ló kọ̀ wọ́n ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2019 ní gómìnà ti pé tó ibi tí mọ́sálásí wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn wo àwọn ó sì kọ́ mi tuntun nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lánàá ẹni tí í ṣe sọ́tàn ti ìlú sokoto wọ́n ní oṣù barabandẹ̀rẹ́ o fún gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ká sọ̀rọ̀ kí a sì mú ṣẹ ó jẹ́ eléyìí táwọn rí ní ìwàsí ọ̀hún tí wọ́n fi kọ́ mọ́sálásí ọ̀hún padà lọ́nà tó sì gbayì gbà ọ̀rọ̀ kúnlẹ̀ ń bẹ̀ ẹ fẹ́ ka ojúwe kẹtàlá ìwé ìròyìn Nigerian Tribune ibẹ̀ ni kí ẹ ti lọ wò lódìdí. ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè Nàìjíríà Olúkáyọ̀dé Ẹgbẹ́tókun ọjọ́bọ̀ Thursday àná ń ló kéde o pé àwọn ìyàwó àwọn ọlọ́pàá tó ti ṣubú nípasẹ̀ ìgbà tí wọ́n ń sin ilẹ̀ bàbá wọn lọ́wọ́ hmm. wọ́n ní wọ́n ti padà tọ́jú àwọn ìyàwó àtàwọn ọmọ táwọn ọlọ́pàá bẹ́ẹ̀ tí wọ́n fi sí òkè ìpẹ́ owó tí wọ́n gbé jáde fún àwọn ìdílé náà ìdílé náà jẹ́ ẹgbẹ̀ta àti mẹ́tàlá six hundred and thirteen iná ni wọ́n wọ́n wá fún wọn ní ẹgbẹ̀lẹ́mùkú tó ń lọ bíi bílíọ̀nù méjì ó lé díẹ̀ two point two seven six one one zero nine six six bílíọ̀nù náírà ni wọ́n fún wọn bílíọ̀nù méjì ó lé díẹ̀ ni wọ́n pín fún àwọn ìdílé ọ̀hún pé káwọn náà fi mójútó àwọn nǹkan kan kankan tí wọ́n lè fi máa bóyá bùkátà tí ọkọ̀ wọn fi sílẹ̀ lọ tó ọlọ́run àwọn kan bá wọn tẹ́wẹ́ wọn sí afẹ́fẹ́ rere àmọ́ láti ìpínlẹ̀ ọ̀ṣun ilé aṣòfin ìpínlẹ̀ ọ̀ṣun ti sọ ọ́ di mímọ̀ fún ẹni tí í ṣe adájọ́ àgbà ìpínlẹ̀ wọn pé kó máa relé pé ó ṣe o ibi ó bá ṣẹ́ dé ẹlòmíì ò gbé láti bẹ̀ ojú ọgán ni gómìnà adémọlá adélékè ni ló ti yan onídàájọ́ ọláyínká afọlábí láti di ipò mú gẹ́gẹ́ bí adelé adájọ́ àgbà fún ìpínlẹ̀ ọ̀ṣun ẹni tí í ṣe alukoro fún gómìnà ọláwálé rasheed ni ló fàtẹ̀jáde ọ̀hún síta nílùú òṣogbo lọ́jọ́bọ̀ thursday àná wípé ọ̀la ni wọ́n ṣe àwẹ̀jẹwẹ̀mu láti fi kí adelé adájọ́ àgbà tuntun ti ìpínlẹ̀ ọ̀ṣun káàbọ̀ sí orí ipò ẹ lọ sí ojú ewé kejìléní ogójì ìwé ìròyìn ti The Punch. ẹjẹ́ ṣe bẹ́ẹ̀ kí a máa daṣọ bo ìtàgé àmọ́ gba eléyìí o tí ó ní í ṣe pẹ̀lú eré ìdárayá lánàá ikọ̀ Super Eagles Nàìjíríà ní ìmúrasílẹ̀ pàfẹ́ lọ bóyá wà náà ó tiẹ̀ lè lọ sí ife ẹ̀yẹ àgbáyé wọ́n ní ojú tí wọ́n fi bẹ̀rẹ̀ lánàá ẹ̀kọ́